الذي خلق وهدى والصلاة والسلام على من بلغ الرسالة بالهدى نبينا محمد وعلى آله وصحابته الذين كانوا على المدى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقل رب زدني علما يا معلم آدم وإبراهيم علمنا ويا مفاهم سليمان فهمنا اللهم ايدنا إلى صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أدقني يدعو لهم وباو وباتي أدعوه tó wá júwe ọ̀nà fún wa lérí alkitabu wa sunna lẹ́yìn méjèèjì yẹn kò sọ́nà mímá bí fáhàmì salafil umma ẹni àyà bí hadith tàbá fẹ́ tún a wà lọ lè gbọ́ ìtumá rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jòkúta nàbí sallallahu alaihi wasallam abúláàbù Abbas Mu'adh bin Jabal nítorí wọ́n bá túnú kéwú ẹni bá ń tún àdádálẹ̀ ní dálẹ́nu ẹ̀ lita'lamu jami'a anna asdaqal hadithi kitabullah tabati mọ́tọ́rọ̀ al-Qur'an tabati fi yanjú ọ̀rọ̀ lẹ́yìn al-Qur'an kò sí mọ̀ nà mímọ̀ wa khayral hadi hadi a fi ṣàlàyé ọ̀rọ̀ fún ni ta fi ṣe ẹ̀rí tẹ́yàn tó wá lóhun ọ̀gbọ́ àbóhun ọ̀mọ̀nàmọ́ wọ́n ní kò síbi tí ó ti rí mọ̀nà lẹ́yìn ẹ̀ wa sharra al-umuri muhdathatuha gbogbo tí wọ́n bá ti dálẹ̀ nínú kan tó ṣe wá wọn wá rí múlẹ̀ àdádálẹ̀ wọn pè àdádálẹ̀ anùní èyàn máa ń pọ̀ o anù ní inú náà yóò darí ẹni tí ó wà ń bẹ̀ inú náà yóò darí mo bẹ̀ lọ́n fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sí wa náà òun náà ni àtìjàníyàtú wa aqaiduhum àtìjàníyàtú wa aqaiduhum níta fẹ́ gbéyàwó nírọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tí ń panilẹ́kún ni o ọ̀rọ̀ tí ń gba omi lójú ẹni tí ń bá ń kàtírà tí ń sì ń ka ìtàn àwọn ẹni rẹ tí wọ́n ti lọ yọ mọ̀ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kìí sí ọ̀rọ̀ tó yẹ ká mú fúfú yẹ láwùjọ wa ó náà lọ̀rọ̀ àwọn ìjọ tí wọ́n ń ṣẹ̀sìn tí wọ́n ń pera wọn ní tìjàníyà ìran kan ni wọ́n nínú àwọn ìran tí wọ́n ń ṣẹ̀sìn ẹ̀sìn tí wọ́n ń ṣe yìí jàmáà wọ́n fẹ́ fi wójú rí ọlọ́run àmọ́ tí ò jẹ́ kí wọ́n padà láṣeyọrí òun náà ni pé wọn ò gbé ẹ̀sìn wọn lérí alìkìtàbù wa sunna àwọn náà máa ń sọ owó tí wọ́n máa sọ pé àfá àwọn sọ pé wazinu kalami bilkitabi wa sunna ọ̀rọ̀ tí ń bá sọ ẹ̀wọ̀n owó sunna èyí tó bá bá mú bẹ̀ ẹgbàá èyí tí ò bá bá mú ẹjùnú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni tíra tí wọ́n ń pè ní jawahirul ma'ani wa bulugul amani fi faidi sayyidi abil abbas at-tijani radiyallahu anhu gbogbo tijani àgbáyé tíra tó tóbi dunu tíra wọn mo ti ní rí àwa àti súnná nígbà mo wá fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ mo tún wá lọ lè rà mí ní jẹta ẹ̀rì pé tuntun ni àbún kámẹ́rà ẹ̀fíkì ní ilẹ̀ jawairu li maani wa bulugul amani fi faidi sayyidi abul abbas tijani aliyu razim ọgbà ọmọ kéwu Ṣéhù Tìjání lọ́kọ́ ó ní gbogbo tóun sọ ń bẹ̀ ní táàfà àwọn Ahmadu Tìjání tó pè kọ fún ìlòun kọ bẹ̀ àti ń táwọn rí láyé nínú ìṣesí rẹ̀ sẹ́rí tẹ́lá ilé Al-Qur'an al-Karim òun ni ìwé gbogbo mùsùlùmí tàbá tí wọ́n lọ́sìn àwọn àwọ̀ tó wà nínú Qur'an àmọ́ tó wà nínú Jawahirul Ma'ani jìbìrìlù òun lọ́sọ̀ ilé ìkalẹ̀ fà nábì sẹ́rí eléyìí láì ní bu ẹnu àlìjànú lọ́sọ̀ kalẹ̀ fáwọn tí wọ́n ní alìbádà àwọn tìjá ní àfẹ́sìn lọ́n ni àwọn bàbá mi nínú wọ́n sì láníyàn dáadáa fáwọn fẹ́sìn lọ́n wọn bá ti wá jẹ́ kí ẹ̀sìn wọn mọ lérí àríkánù Islam tí gbogbo wa ti mọ̀ wọn bá sì sinmi àwọn bí wàhálà ti dẹ́ni pé àtúrùkùlù mustawrada àwọn ojú ọ̀nà tá a ń gbàdẹ ní ọlọ́run tí wọ́n import wọlé láti Cairo láti Fars láti Morocco Algeria Jazair Sudan gbogbo àwọn ìlànà ìjọsìn yìí ló ti lúpọ̀ pẹ̀lú ẹ̀sìn Yahudi àtẹ̀sìn Nasara nígbà táwọn yẹn gba Islam gbogbo àdìọ́kàn wọn nínú Yahudi àti Nasara wọn ò júlẹ̀ wọ́n wá lu mọ́ ẹ̀sìn tí wọ́n gbà wọ́n wá fi dá ojú ọ̀nà alẹ̀ láti fi súnmọ́ Ọlọ́run fẹ́rí ìbádà kò sẹ́nìkan tó jiyàn ẹ̀pín torí ẹ̀ lọ́lọ́run ṣe ṣe kíní ló ṣe dá wa wa kulluna makhluqun li ibadati al-khaliq ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá láti sin ọlọ́run adẹ́dàlẹ̀ lọ́lọ́run fi ní a'udhu billahi وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run bá ní adáyìn àti àlìjànú níta dá wọn fún òun náà ni láti máa sin ọlọ́run bá wa torí ẹ̀sìn láti dá wọn nínú èèyàn làwa náà wà àtàwa àti àwọn tìjàníyà èèyàn ní gbogbo wa kò sí màláìkà nù wa ọlọ́run lọ́hùn dá wa ká máa sin òun ọlọ́run ní ká máa sinra wa á padà rí nínú àdìọ́kàn wọn pé ẹ̀dá ni wọ́n ń sìn lọ́pọ̀lọpọ̀ ọgbà aya eléyìí wà nínú Quran fifty one aya fifty six masdaru al-ibada tá a bá fẹ́ mú ìjọsìn àwa mùsùlùmí níbo la ti mú kọ̀dàrú látànà alukur'ani àti sunna nabi muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń pè ní wọ́n èé pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíní ni wọ́n máa ń pè gbogbo ohun tó bá fi ń jọ́sìn fọ́lọ̀ ìwọ Tìjàní àti wọ́n bá sọ fún ọ pé dákun fún aláyà tó ń ṣeun fún aládìsí tó ń ṣeun tó wá ń pé kọ̀sáyà kọ̀sádìsí àwọn bàbá ní kẹ́lọ lè bí o a wà sọ fún ọ pé àwọn bàbá kọ́lọ̀ rán sí wa ọmọ àrísálí náà káà káà káà tó wà ń bẹ̀ ń ní jama anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní ìwọ̀lára ìlà rahmatan lil alamin àrùn ọkọ̀ ọmọ jẹ́ àánú fún gbogbo àgbáláyé ẹ̀yọ́mọ̀ yá mi ájì tá nábì ṣe gbẹ̀yìn ájì kan náà ni ájì ẹyọ kan náà ló sì nígbà nábì wá kò lára fa anábì wá ń sọ fún gbogbo àwọn al'umma nítorí pé anábì ò ní ṣe ájì mímọ̀ anábì wá ń wọ́n gbogbo àwọn mùsùlùmí anábì ní taraktu ma in tamassaktum mo fi nǹkan kan kalẹ̀ fún yín ẹ mójútó tẹ́ bá dì í mú láǹtàdé lò bá àdì àbàdà ẹ ní sọnù nínú ẹ̀sìn nítorí pé ṣètọ́ ni wọ́n fẹ́ sọ yín nù kìtàbàlá wa sunnati alukur'ani àti súnà nìkan òun náà ní kẹ́ máa fi darí ẹ̀sìn yín àtàyè yín Imam Muslim lọ́gbọ̀ àdéṣe wa àdéṣe tọ́lá làbẹ́ wọ́n lè ìbáàdà ti lìkúlè ábìrì ṣàrìtọ́n gbogbo ẹni tí ó bá ṣe ìbáàdà tí ó sin ọlọ́run ọba àwọn àlùfáà wa wọ́n ní májẹ̀mú méjì ló di ẹ̀sìn mú májẹ̀mú méjì ló di ìmú alákọ̀ọ́kọ́ al-ikhlas ti fẹ́ sin ọlọ́run ó ní ikhlas ẹlòmí ní ikhlas ní àwọn Tìjàní àti ìsàwíyọ tó jẹ́ pé gbogbo tó mú tó fi lọ kó sọ́wọ́ àṣetá nìyí ó fẹ́ sin lọ́run ó fẹ́ sin náà ẹ̀mí rẹ̀ dáa ó fẹ́ súnmọ́ lọ àmọ́ ó ti wá kun erigun kan mọ́jẹ̀mú kan òun náà ni mutaba àti mustapha sallallahu alaihi wasallam, sallam bọ́ọ̀bá ti wá sin ọlọ́run ó lè gbọ́ náà kọ̀rọ̀ àbọ́nà ìkùlé wọlé ẹni tá a fi sọ̀gá rẹ̀ náà lọ́kàn lẹ́yìn rẹ̀ òun náà ni muhammad sallam ní tí ń bá wá ni lọ́ọ́ máa ṣe ọ̀nà tí ń gbà ọ̀nà tí ń gbà ṣe yẹn náà ọ̀nà yẹn ni wọ́n náà máa gbà ṣe é láìlá ilẹ̀lá òṣèlú ẹ̀mọ̀ pé anábì ṣe anábì lẹ́ni tí máa ṣe láìlá ilẹ̀lá ọ̀yọ́ wà lìjánà àbí afdọ̀lù zikiri láìlá ilẹ̀lá ìwọ́n wá fẹ́ máa ṣe tiẹ̀ ẹ wá kórapọ̀ ẹ wá ń pariwo ẹ wá ti àsọlẹ̀ ẹ ń ṣe láìlá ilẹ̀lá olóòótọ́ àmọ́ ọ̀nà tẹ́ gbà ṣe ni anábì ò ṣe kí ni anábì ò ṣe bẹ́ẹ̀ ni wọ́n pè dóbi jẹ́ pé bídíà bídíà àfikíyà wà bídíà tó jẹ́ pé kò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ ẹ̀yin lẹ dálẹ̀ bí kẹ́ mọ́ pọ́lọ́wọ́n bá ní yá ṣíjà kàṣíṣù kẹ́ mọ́ pọ́lọ́wọ́n bá ní yá jàdìjálù kẹ́ mọ́ pọ́lọ́wọ́n bá láwọn ọkọ̀ tọ́lọ́wọ́ sọ rẹ̀ kò sí tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́hún àbíbídíà ìdọ̀fíà àbíbídíà tọ́jà bẹ́ẹ̀ ni mọ̀lúdì náà òun náà sí tẹ́lẹ̀ wọ́n hún ni ọ̀dà wọn kiri ni wọ́n ti kọ́pì ẹ̀ bídíà àkìkíyà nìyẹn tìyáníyà bídíà ẹ tọ́jẹ́ àkìkíyà yìí lásọ tí wọ́n tẹ́ nígbà wọ́n ń sin kùbùrà àti àìlálà sọ́ábà kan ọ̀tí aṣọ rí tí wọ́n fẹ́ ṣe àìlálà bídíà àkìkíyà ní ẹ̀yìn lè mú wá àgbọ́rí gbogbo tí làlá tún wà rí mẹ́ bídíà ìdọ̀fíyà òun náà ni kálá ṣe nǹkan tó nípìnlẹ̀ ní ẹ̀sìn àmọ́ nàtà ń ṣe ọ̀nà yẹn kí ọlọ́run bá ní ká ṣe kí ni ká fi ṣe anábì yìí máa sọ pé sọ́lú kàmáàrà ayé tó mú ní òsọ́lì ìrún pọ̀ o àmọ́ bẹ́ẹ̀ ṣe gídé mi kì bẹ́ẹ̀ ni gẹ́lẹ́ ni kẹsẹ́ kí ni kẹ̀kì lè dá àkóso adé ìmọ̀nà àti kàkú bí mo ṣe ṣe ájì yìí gẹ́lẹ́ ni kẹ̀ṣe ẹ má ṣe ájì tara yẹn ẹ má kẹrun tara yẹn ìdánàbí ń sọ mbẹ ni pé èmi lẹ́ẹ̀mọ òkọ́ ṣe tẹ̀bá fẹ́ sẹ̀sì tìjánìyà ò lè sọ pé ní tóun ṣe yẹn òun rí i pé ànábì máa ń jòkó lẹ́yìn ìjọ jimá pẹ̀lú àwọn abákì àti umaru àti ìyàwó afúsọ̀ tí wọ́n ṣe láìlà àìlàlà tí wọ́n máa ń pariwo masalasi ọlọ́mọsábà ni fi wọ́n mọ̀nà ọlọ́sàlùkùn mọ̀nà tiwa náà ọlọ́lá amálẹ́nu koran ọlọ́ni kùlẹ̀ ẹ̀ẹ́kùn tó ń tó hẹ́gbọ́n náà tẹ́bà mọ̀ pé ẹfẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀yin Tìjàníyà àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀ kí ọlọ́run bá ń sọ fún wa ó ní fàtẹ́bìrúnì eré ànábì sọ fún wa ipe tí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ràn ọlọ́run èmi ni ká máa tẹ̀lé o ìwọ ni ká máa tẹ̀lé o yuhbibkumullah ọlọ́run wà fẹ́ràn yín gan tí n bá ti ń tẹ̀lé ànábì ọlọ́run fẹ́ràn tí n bá ti ń ṣe súnà ọlọ́run fẹ́ràn ويغفر لكم ذنوبكم تي بان تلي النبي الله هو قبو بو اسيسي رẹ̀ tó ti ṣe kó tó di sunna Ọlọ́hun parẹ́ wallahu ghafurur rahim Ọlọ́hun bá ní aláàánú lòun aláforíjì lòun Quran 3 verse 31 aya yìí kílẹ̀ pé tó ti jọ́rọ̀ ẹ̀sìn sálámà kọ́ sí jama gbogbo títí yá ní àwọn ṣe pátá tí ń padà fún yín ànábì ò ṣe ànábì ò ṣe àmọ́ ẹni wọ́n ń kọ́ ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ìmọ̀ akọ́ṣà nẹ́bí wa Muhammad yìí òun ní ẹsẹ̀ kejì tí ẹ̀sìn ní ta tí a máa fi rìn alákọ̀ọ́kọ́ ní ìkìláàsì ẹlẹ́ẹ̀kejì ní mùtábàá tí ìkìláàsì bá da táníyàn da tá a bá fi tẹ̀lé ànábì òun nígbà tá a bá fi tẹ̀lé ànábì sọ́jẹ́ súnà súnà súnà ni àmọ́ ìkìláàsì ò sí gbogbo súnà tí ń ṣe kò sí nítorí ọlọ́run yóò ṣe nítorí kárí ni òun nígbà àfi kápá méjì papọ̀ láti jẹ́ ahlus kọ́lọ̀mọ́sà fún wa méjèèjì ṣe kúlù máa láyà àtàkìdò rọ̀sọ́lù lánàá àtàkìdò aṣọ fún Tìjàní alẹ́ ní pé ìtọ́ wà nínú ẹ̀mí rẹ̀ tó ń gbé káàkiri nínú gbàgbọ́ yẹn tọ́wọ́ bá ti rẹ́rìí fún un Kùránì àti súnà yọ kó nínú gbàgbọ́ rẹ̀ wọ́n pàdé Ọlọ́run pẹ̀lú ẹ̀ gbogbo tá anábì ọba ti ṣe nínú ìjọsìn má o lè á ìbádátá tàwùkì fìyà so rẹ́sìn wa yìí a máa dúró tí wọ́n fi sọ fún wa tá máa ṣe nì máa ṣe ìyàn ọ̀nà méjì ní ó ti wá àyídàkọjọ́ ọ̀dà àtọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alaihi wasallam méjèèjì náà ojú kan náà ni wàláwù taqawwala alaina ba'd al-aqawil ọlọ́run ní tí anábì bá lọ lè sọ̀rọ̀ sí wa lẹ́nu kí táà ní kọ́ sọ tó wá bẹ̀rẹ̀ sí sọ la akhadnahu bil yamin á fọwọ́ tó wá gbá mú thumma laqata'nahu bil watin á jákasán ọrùn rẹ̀ á jákasán tó sọ ọrùn rẹ̀ mọ́ ọkàn rẹ̀ á jábọ́lẹ̀ kọ̀ wá sẹ́nì kan tí ó gbà lẹ̀ lọ́wọ́ èmi ọlọ́ tó bá lọ lè fi nǹkan tá ní ó fi tó bá fi bọ́bẹ̀ nígbà ọlọ́run sọ báyìí fún ànábì Muhammad sallallahu kí wa wá kí ló kì í ṣéwù láyà gbogbo ọ̀nà ṣéwù àti ti lárúbáwá àti yorùbá tó lẹ́ni ó dá ojú ọ̀nà ká ràn yìí lẹ̀ lárúbáwá ni lárúbáwá ni kìí ṣe gbogbo lárúbáwá ló mọ̀nà kìí ṣe gbogbo lárúbáwá ló wà lójú ọ̀nà kìí ṣe gbogbo tíra tí wọ́n bá kọ lárúbáwá òun náà ní tíra tí máa ń sọ̀yàn di ẹni tí ó mọ̀nà ibi lárúbáwá wọn ti kọ̀ yìí tí mo mú lọ́wọ́ yìí ẹni bá kí wọn wá ń sin ní bá gbé fún kọ́mọ ká kò ní sí sàtà méjì tó fi pàdé padà pé àwòsùbìlà àwòsùbìlà ọlọ́mọdé amẹ́lẹ́ tíra náà sí yọ́ mọ̀ wá pé òun ní tíra ńlé tíra tó nílé òun agbọ̀n yẹ̀wò ṣé tíra tọ́lọ̀ ni àbí tíra ṣe tọ́ tí lárúbáwá náà sọ lárúbáwá àmín àṣetáni ń sọ lárúbáwá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa turukul ibada fi fil alam al-islam mutanawwi'a ẹ rí tìjáni àjọ kan nínú àwọn ìran ojú ọ̀nà sufi sufi sufi tasawuf ani shashiliya ani naksabandiya ani rufaiya ani badawiya ani ikhlasiya ani qadiriya ani tijaniya ani wọ́pọ̀ ojú ọ̀nà ṣetán ẹ̀ pọ̀ nítorí gbogbo wọn kàn jòkólẹ̀ wọn kàn ohun tó wù wọ́n níta àbálọ́wọ́ àwọn abúláàbùn abbas tá àbálọ́wọ́ àwọn abúláàbùn masọ́ọ̀dì tá àbálọ́wọ́ àwọn sàábà tí wọ́n ti lọ wọ́n wà ní sófin ẹ̀ pé àwọn junaid àwọn sheikh abdulkadir jilani afáàsúnà ni wọ́n àwọn eh, ibrahim ọmọ adihama àwọn ìyẹn nígbà wọ́n bẹ̀rẹ̀ sófin wọn zohad wọ́n ń pè wọ́n wọ́n ń ráyé sáni wọ́n wá ń wo aṣọ irun látara pé wọn ò fẹ́ jayé wọ́n fẹ́ máa ṣèbádà púpọ̀ àwọn èèyàn ń sin lọ́wọ́n ọba nígbà táwọn èèyàn kù tán báyìí jẹ̀mọ́ bí àwọn tàwí ìṣèdèrè tọ́jẹ́ gbogbo tí wọ́n bá ń sọ pátápátá yóò máa takọ àyà Kùránì kọ̀ọ̀kan ọlọ́mọsà fi wá mọ́nà àtàwọn náà sábàbù ìkìtìyà rẹ̀ mọ̀ọ́dọ̀ kí ló dé tí a gbé tọ́pìkì wa kìí ṣe láti wá fi takòjọ kan àbí láti wá fi ṣe ẹ̀tanú fúnjọ kan àbí láti wá fi bújọ a gbé wá láti wá tàmọ́lẹ̀ sí kí là ń ṣe alákọ̀ọ́kọ́ bí tẹ̀m̀bí ìlgàfìlì gbogbo àwọn tọ́jẹ́ pé wọlọ́ọ̀hì wọ́n fẹ́ sin lọ́hùn wọ́n kàn há sọ́wọ́ àwọn táwí afẹ́ táwọn jí gbẹ̀bẹ̀tẹ̀ há sí ní ẹ̀lẹ́ kó mbẹ́ tóra wọn náà ti kó mbẹ́ lẹ́yìn náà lè ta alimi jahilin àtàwọn míì tọ́jẹ́ pé wọ́n máa kéwù àwọn èyí sáláì máa kan àmọ́ òdi tíra ni wọ́n tún fún wọn wọ́n fi tẹ̀gú ilé ìlú wàsílà sí àmọ́ gbogbo àwọn àfọ àwọn ní ìtumọ̀ ẹni pé kéèyàn máa fi ṣe ẹrẹ sàkàsọ láàrin wọn àtọ́lọ́hùn nígbà tí wọ́n tún fóun wọ́n bá ní máa fi àwọn ṣéwù sáàrin wa tọ́lọ́n èyí tó fi pe ọlọ́run máa pe àwọn ṣéwù tó bá ti ń pè wọ́n wọ́n máa bọ́ sọ fọ́lọ́n ẹwọ́n bá ṣe tó wáyà àwọn yẹn kéwú èmi kéwú nu wọn gan o èmi malarubawa tó gbọ́ra èmi ha alifiya alifiya mọ́ maliki mọ̀kọ́mọ́tò làrírí kọ́lá èmi ha alukùránì jama ẹni ó dá ojú ọ̀nà yìí lẹ́wọ́ ha alukùránì ahmadu ọmọ tìjáni amadu tijani aráàlú tijani ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sùn wa kọlu mọ́já sọ́nà kò sẹ́ntàlì jà náà ó lè kọlu ó lè kọlu ẹni tí ó kéwú ó lè kọlu ẹni tó kéwú náà ẹlẹ́ẹ̀kẹta láti tọ́ yín sọ́nà pé tá a bá gba àkàrà láwọn ọmọ a máa ń fi súwìtì rọ́pò tá a bá sọ fún yín pé ẹ má ṣe yẹ má ṣe yín má a wà darí yín lọ bí tẹ́ máa ṣe tó jẹ́ pé yóò ní ìbámu pẹ̀lú alikitaabu àti sunna tẹ́wàá ti bẹ̀ ṣe rere tí gbogbo àtàjọ wa pàdé lálìjánná afẹ́fà yín sálìjánná ni o gbogbo òjò tá a bá ń pèsè àkèésí wàlá àlìjánná rẹ̀ lánàá nítorí pé láyé ṣètòrí lẹ́dínà yàlámùnà wà lẹ́dínà yàlámùnà kọ́lọ̀ sàlékún ma wa ẹni tí ó nímà tẹni tí ó nímà àwọn ìṣẹ́bá kan kan náà ẹni they are not equal ẹ̀rọ màá yá mi anabi wa muhammad sallam anabi pariwo anabi ni tó ṣẹlẹ̀ lẹ́yìn mi ti bá lọ tán iftaraqat al-yahudu ala ihda wa sab'ina firqa anabi ni àwọn yahudi wọ́n pín sí 71 wa iftaraqat an-nasara ala sintaini wa sab'ina firqa àwọn tó àwọn nasara àwọn kiriyó àwọn òpin sí 72 ẹgbẹ́ ìnáà rí wọn bẹ́ẹ̀ fi pọ̀ tó wọ́n tẹ̀ tẹ̀fẹ́rù kò mọ̀ sí aláṣà aláṣà wọn sab'ina firqa anabi láwọn ọjọ́ tèmi náà ṣètọ́ ni ó pín àwọn náà àwọn náà ó pín sí seventy three kulluha fi nnar anábì ní gbogbo wọn pátá ni wọ́n tọ́nà ọlọ́run o illa wahida àfijọ́ kan nínú àwọn 73 qila man hiya ya Rasulullah àwọn sàábà ara wọn bù máa sọ bí wọn náà sí ń gbọ́ yẹn ibi kọ́lọ̀ mọ́sá fèmí àti ẹ̀ṣúná àwọn ẹyọ kan yẹn àwọn sàábà ní ẹ̀rẹ́ ànábì àwọn àwo ni ẹyọ kan yẹn ìjúwe fún wa ká lè darapọ̀ mọ́ wọn anábì ní man kana ala mithli ma ana alayhi wa ashabi gbogbo àwọn tí wọ́n bá ń bẹ lójú ọ̀nà èmi ànábì àtójú ọ̀nà àwọn sàábà mi òun náà ni wọ́n ń pè ní ihdina siratal mustaqim ojú ọ̀nà siratal mustaqim tá ń tọrọ ojú ọ̀nà ànábì àtàwọn sàábà ni àtàwọn ànábì ọlọ́run gbogbo dídè yá ni yá ń ṣe kò lè mú sàábà kan wá tó ṣerú ẹ̀ gbogbo ohun títí ya ní yanze nínú ìjọsìn kò lè sọ fún wa pé ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run kan ṣe é gbogbo ohun títí ya ti ya ní yanze kò gbọdọ̀ sọ fún wa pé bóun ṣe ṣe ìyànàbì ṣe bẹ́ẹ̀ ìsinilọ́nà gbáà ni wọ́n pè ń tìjà níyà kọ́lọ̀ mọ́sẹ̀bá ni fi wọ́n mọ̀nà ànábì láwọn tí ò ní wọná oye àwọn náà ni àwọn tó jẹ́ pé wọ́n ń bẹ lérí bí mi ànábì ṣe wà báyìí ìròrí mi ni wọ́n ní ìlànà ìjọsìn mi wọ́n ń tẹ̀lé bí n ṣe ń sẹ̀sìn wọ́n ń ṣe ẹjẹ́ wá wo ìjọsìn ànábì pẹ̀lú ìjọsìn àwọn tìjáníyà àtìjáníyà àwọn wo ni wọ́n ń pè bẹ́ẹ̀ ojú ọ̀nà kan ni wọ́n jọ kan nínú àwọn ojú ọ̀nà tàṣọ́wò àwọn sófin ṣe wá rí àwọn táwí wọ́n pẹ̀lú àwọn ti sí àfá àti wọ́n pè ní ahmadu àtìjáni àfá àwọn náà ṣe rí ahmadu tìjáni táwí wọ́n bí ní 1150 years lẹ́yìn gbàtà náà bí ṣe jíra lọ Mọdínà ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn kan àtàdọ́ta sẹ̀ǹgbọ́nà jí sẹ̀ǹgbọ́nà jí sáwọn sàábà 1150 years lẹ́yìn ìjírá nílùú kan tán pè ní ayinumadi ní Algeria Jazair ìlú náà wọ́n dàgbà sí wọ́n kéwú wọ́n ní padà wọ́n ha odidi Quran ah, ọlọ́run àti kí wọ́n ha Quran ní nǹkan tí ìtàn síbẹ̀ ọlọ́run

ìgbà wọn fẹ́ ṣe lọ àwọn afún ìsúfí ni wọ́n wá lọ lè bá pípẹ́ tọ́ wa sọ́nà wọ́n ní àwọn afún ìsúfí tán lè bá wọ́n pọ̀ gan-an tí ilẹ̀ dárúkọ wọn tán wọ́n wá padà parí ìrìn àjò wọn sọ́dọ̀ bàbá kan tán pè ní Abu Soyfun Abu Soyfun wọ́n ní bí ni wọ́n wà tí wọ́n ti ń ṣe ìbáadà gbogbo ọ̀ràn tàríkà tàríkà tàríkà ni wọ́n ṣe o wọ́n wá dọ́dọ̀ bàbá Soyfun yìí wọ́n ṣe tàríkà Soyfun náà bàbá Soyfun níbẹ̀ ni wọ́n ti wá sọ pé wọ́n ní wọ́n rò àwọn afá súnà wọ́n ní wọ́n rò wípé ibẹ̀ ni ọlọ́run ọba àlá ó fi wá ṣínà fún wọn wípé ìwọ amadu yìí wàá fọ náà lójú ọ̀nà tiẹ̀ náà tí ọ máa rìn tí ó yàtọ̀ sí gbogbo ojú ọ̀nà tí òun ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n ní wọ́n wá rí ànábì nífẹ̀ẹ́ tètè ànábì wá bá wọn báyìí àwọn afá ní bóun ni ti mọ̀ bá ànábì ṣé wọ́n rà ànábì ẹni tẹ́yìn òrírí àwọn afáwà súnnà wọ́n ni àfá ahmadu ní òun rà náà bíbáyìí ní pẹ̀tẹ̀ẹ̀tẹ̀ anábì ṣe wá ń sọ fún un pé ìwọ ahmadu mo ti yọ̀ǹda tàríkà tuntun mi fún ọ àti tuntun gbogbo àwọn tàríkà tó wà lọ́wọ́ rẹ̀ lọ́lẹ̀ dànù lọ́lẹ̀ ó wọn ò sí lójú ọ̀nà eléyìí gangan ni tó gbó tó jiná eléyìí ni tó jiná wọ́n ní ọdún wọ́n di ọmọ ọdún forty six years nígbà yẹn ní ni ẹ̀yọ̀ sí wọn tí wọ́n ń pè ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun Ànábì yọ sọ́kàn náà sábà rẹ̀ ta ló wá tó àwọn yẹn ẹgbẹ́ tó lábùbá kiri rà Ànábì rí mi tètè njẹ́ ò ṣẹlẹ̀ sáwọn àwọn sàábà àfòwòlíwò ní wàá ṣẹlẹ̀ sí àwọn afá alálejò àná lórí gẹ̀ẹ́sà Ànábì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níbi ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí máa polongo pé wọ́n fáwọn ní sèkìfàrò àti láìláìláìláò àti àṣàlá nígbò tó yá ànábì tó yọ sáwọn ànábì wá ní lórí gbogbo àṣàlátù tó ń ṣe yẹn sí gbogbo ẹlẹ́ sọ̀látù lè fàátì ni ọ máa fi lé àwọn àjọ ọ̀rọ̀ lẹ́nu sọ̀látù lè fàátì yìí ó ní àṣàlátù ti ọ̀dàjù àtọ̀rí kọ̀tù lẹ́sàtẹ̀ ìbádatuha mabuniyatan alẹ́ kìtàbí wà sunna sẹ́ẹ̀rí ojú ọ̀nà yìí wọn ò gbé e lérí tọ́wà lákọọ́lẹ̀ àṣàlátì tọ́wà ń lákọọ́lẹ̀ ṣe bá mọ́ sàlátù ibrahimiya àtàwọn àṣàlátù mìíràn tọ́ sẹ́ẹ̀rí ńgbà tí bàbá yìí wá bẹ̀rẹ̀ sí polongo àwọn èso àdìjànúbú wọn bẹ̀rẹ̀ sí fọnrere igbó ojú ọ̀nà kan ti dé sí o tọ̀ríkà tìjáníyà ni o bẹ́yìn bá fẹ́ mọ̀nà tọ́fẹ́ súnmọ́ lọ́wọ́ bá òun wá ṣe o mà yorì dínà ìlàlẹ̀ àmà ni ẹni bá fẹ́ rí gbogbo tí wọ́n láyà tọ̀run yà tí mi ń bá bí Tìjání tàríkà Tìjání ni kọ́wá sí kíni kọ́wá ṣe o àwọn àjẹ̀nú bẹ̀rẹ̀ sí fún rere káàkiri wọ́n ní wọ́n fi wá dé Garibu Africa West Africa tí wọ́n fi wá dé Sudan tí wọ́n dé Morocco tí wọ́n dé gbogbo àwọn ìlú Africa Sudan Ghana eh, Senegal kan tó wá kó bá àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ń bí torí wọ́n kó bá wọn ni àwọn tó ti kú ní wọ́n ń sìn ọlọ́ọ̀lọ́mọ̀ bọ́lọ̀ wọn ti sọ̀rọ̀ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam lórí tí n bá padà sàlàyé tí wọ́n ń sinú Tìjàníyà gbogbo yín lẹ́ka owó lérí pé Ha, ah, he, àna ọlọ́lọ́kù fáwọn bàbá yìí àwa tá a ti jáde láyé inú Tìjàníyà mú kí n kú eríire tọ́lọ̀ bá ní ọgbọ́ tó sì lò ó nítorí ń ka àwọn nǹkan kan fọ́ọ̀sì tó pé kọ́dà ọgbọ́ mi rí nínú tàríkà ó sì wà nù síra jáwọ̀ láti nínú jawahirul ma'ani wa bulugul amani ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa akídà tó ń fi là àdíọ́kan àwọn tìjáníà nípa ọlọ́run owó tìjáníà máa gbọ́ kọ́ wá lọ lè mú ànábì kan wá náà ànábì ọlọ́run tó sọrú ẹ̀ àtọ̀kan náà àwọn sàhábà tó gbọ́rú ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú akídà wọn ni akídà tí wọ́n ní sọ́lọ́n èrò wọn sọ́lọ́n èrò orí wọn nípa ọlọ́run ìmánì wọn sọ́lọ́n alákọ̀ọ́kọ́ mẹ́rin pé wahdatul wujudi wàlfàná wàlhulul gbogbo tàríkà tìjáníà afẹ́ tó bá fẹ́ jọyìn tí nǹkan ṣe wà sífà lásán tóun kàn darapọ̀ mọ́ ọjọ́ jimá láìláńgá nìkan àmọ́ ṣe rí àwọn tí wọ́n ti wọnú tìjáníyà tí wọ́n ń ṣe tààrà àwọn tá a wí yìí wọ́n ní kò ṣe èyí tí ó máa jẹ́ tìjáníyà àfikọ́ lákìdá òun náà ni wahdatul wujud wọ́n gbà pé gbogbo ń tàn bá ń rí ara Allah ló ti jáde Allah náà ni gbogbo kan yẹn mana hada indam anna kula lè kàlá ìkí owó ọ̀la wọ́n ní gbogbo ń tọ́lọ́run bá ti dápátá àtẹ̀yẹtàrí àtẹ̀yẹtàrí ọlọ́run gangan fúnra rẹ̀ òun ló bù nínú ara rẹ̀ lọ́wọ́ sọ di nǹkan òun tàbá sì bù nǹkan nínú ara yẹn ara pàtì ara ẹni náà ni nígbà tó ti jẹ́ pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ ọlọ́run nìkan ló ọlọ́run nǹkan kan wá ń bẹ wọ́n ní ti ń bẹ̀ yẹn látara ọlọ́run ló ti jáde ọlọ́run ti ní ìnàmá amúrúhù ìdára àdáṣẹyà ọlọ́run láṣẹ mi ti ń bá ti fẹ́ ṣe kankan ayẹyẹ kú lọ́la òkun fọyàkùn ọ̀rọ̀ ní sọ ọyá sánmà máa bẹ ọyá ilẹ̀ máa bẹ yóò sì máa jẹ́lẹ̀ láfàríkọ̀ bẹ́ẹ̀ nàlẹ́ khaliq wal makhluq àwọn Tìjàníyà nígbàgbọ́ wípé kò síyàtọ̀ láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá nǹkan kan náà ni wá eléyìí wọ́n máa ń ronú débẹ̀ ni tẹ́yìn bá gbọ́ sáwí tán lẹ́yìn ìgbà yẹn wọ́n wà fún ní àdúrà kan kọ́ máa lọ lè ṣe wọ̀lá wọ̀lá wọ̀lá áfírí wà sọ́rọ̀ wọ̀lá bátínù sàrátìlì fàátì wọn ni kọ́ máa wá sẹ́yìn dùn náà káàkiri ní tí wọ́n fẹ́ kọ́ mọ̀ ní pé kọ́ lè ronú nípa ọlọ́run wọ̀lá wọ̀lá wọ̀lá áfírí wà sọ́rọ̀ wọ̀lá bátínù tó bá wá dé òní wọ́n pè ní tẹ́ríbíyà wọ́n fẹ́ rọ̀ bá kọ́líbù rẹ̀ kò lè mọ ọlọ́run gangan léyìí tá tóní tó wọ́n bá ti wá dé tí wọ́n bá ní kí leléyìí tó bá ní fóònù wọ́n ní kó padà lọ sílé kó lè ṣe wàhálà kó lè ṣe àdúrà fún ogójì ọjọ́ mi bọ́bá tó lè tí ó padà dé sẹ́wù ní kí leléyìí tó bá ní agbádá sẹ́wù ní eléyìí ti mọ̀nà láti jọ yìí kí náà wá ṣe níjọba wá dé tó ní aláà agbádá mi Allah fóònù Allah igi Allah irin Allah òkúta Allah omi Allah ìgbẹ́ Allah ìtọ̀ Allah tí yóò ṣe yí wà lìjẹ́ náà kéyẹ ní gbogbo dọ́lọ̀ bàdá pátá ọlọ́nà ọ̀kan nú wọn wọn ò lè dín ẹ̀jẹ̀ mọ́ ọdún bíi méjìdínlógún lè mẹ́fi ṣe méjìdínlógún 18 years wọn lè dín ẹ̀ alùsọ̀ríkà tí ó bá jiyàn rẹ̀ ó já pàdé ṣe lálágbólé lójútáyé tí gbogbo sátáláìsì ayọ́gbé kọ́ wá jiyàn pé lè wọn ẹ lè yọ ní àkídà yín kẹlẹ̀ lẹ́sìn ọ̀kan nu wọn ò ni ó ní ṣe rí na ó ní orin mi yìí ọyẹ́kẹ́ gbọ́ dáadáa wákàtí ń dáì ó ní tani wá ń pè ní tani ń pààyàn láṣẹ ọlọ́run kọ́ ọlọ́run láṣẹ ọlọ́run ní kọ́ ọlọ́run máa gbàwẹ̀ ọlọ́run ní kọ́ ọlọ́run máa yọ zàká ọlọ́run ní kọ́ ọlọ́run bá kírun ó ni ó ń túmọ̀ gbogbo yẹn ọ̀kan nu wọn pépèpé ni ó ní gbọ́ ọlọ́mọdé wa létí ọ̀kan nu wọn ó ní líbò ìlà ìlàhùnà ìlà ìlàhùn ó ní tẹ́ bá rí ẹlẹ́dẹ̀ abẹ́ rí ajá ó ní aláàní lọ́hun o wà máa lọ́wọ́ ìlà rọ̀hìbùn fìlìkẹ̀ ní sàtìyìn ó ní tẹ́bá ṣìrí bàbá alàgbà tí lágbónú sọ́ọ̀sì gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn ó ní ẹ má rí isá ìdáǹtí ń ṣeun aláàánà àlágbó tó mú lọ́wọ́ aláàánà ni bàbá alàgbà tí lágbó ṣe mọ́ sọ pé tèjà ní ẹ̀ọ́sù bá kíyàn ọmọ wa fún èrò rírí káàkiri gbogbo òlú ọ̀kan wọn aláàjì òun ní anamani ahawa wa mani ahawa ana ó ní èmi èmi tẹ̀rí yìí aláàjì yìí súnfì lèmi ó lè mí náà ní ẹni tá nífẹ̀ẹ́ náà lè mí aláàní rí fásitì nahnu na halalina badana ó lè mí kan náà bí mo ṣe dúró yìí aláǹbẹ́nú mi fàyíza àbùsọ̀rìta ó tẹ́ bá ti rí ọlọ́run àbùsọ̀rìta ni rí yẹn fàyíza ní àbùsọ̀rìta ó tẹ́ bá ti rí tí ń rìfà ní pé gbogbo tọ́lọ̀ndá alan anábì ayúbà ní ń sọ̀rọ̀ eléyìí ni àbánábì idáúdà àbánábì ibrahim ẹmẹ́nìkan wọn náà anábì ọlọ́run tó nírú lórí yìí wọ́n ní kí wọ́n kẹ́lọ́ wá dé tí anábì ń bá wọn kèfèrí jagun tó ní kí ló dé tí wọn ò kírun tánábì bá nírú lórí yìí ni kò ní bá káà kò ní ṣe wá àzímá ó ti mọ̀ pé aláà náà gbogbo kan káàlá ó sì sọ̀rọ̀ ẹ̀dá bó bá ti dà bó bá ti fẹ́ anábì wá pariwo pé ẹ̀yin kèfèrí ẹ má ṣe gí má táwọn ẹbí bá rí igi lọ́lọ́ ni oye kò ní sọ fún àwọn kẹfẹ́rí kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ ṣe yí la àbúdù máa ta àbúdù ni ànábì lèmi ò ní sin tẹ́ǹsìn nítorí igi lẹ́yìn sìn àwọn tó fi lọ́lọ́ ní igi náà ọ̀rọ̀ wọn ò yí ànábì dáadáa ni báyìí náà bá mọ ọlọ́run dáadáa yóò mọ̀ pé igi yẹn gan ọlọ́run bọ́ bá gbére èèyàn lọ́wọ́ ọ gbọ́dọ̀ máa sọ pé káàsà tọ́ máa káwọ́ lérí fún òun ò aníkílẹ̀ ilé ọmọ mùrídí àni húwà ọyẹ́ lọ lè jó húwà kẹfì ẹ̀kọ́ húwà káfíkọ húwà káwà mú síbi húwà ọlọ́wọ́n bá ní bọ̀lẹ̀ àbúdú rọ́bà hádà lìbẹ̀ ọlọ́nà àbíọ́lá ọlọ́ni ẹ máa ń sin ọlọ́wọ́n bá tó nílé ilé ọ̀tọ̀ ọlọ́wọ́n bá ọ̀tọ̀ alhamdulillahi rabbil alamin ọpẹ́ fún ọlọ́wọ́n ọba ọba tí ń darí gbogbo àgbáláyé rọ́bù ọ̀tọ̀ alamúnọ̀tọ̀ alìkálìkù báyìí ọlọ́run bá ń bẹ lọ́tọ̀ àwọn ẹ̀dá rẹ̀ ń bẹ lọ́tọ̀ muhammadin sallallahu alaihi sallam eléyìí ni àjọkàn alùsùnà wal jamaa ẹjẹ́ máa lọ kankankan torí ọ̀nà bọ́ bá gbé owó lówó àbólò lówó kan jìbìtì ẹ̀yìn lẹ́ ń ká sí pé ó gbé nǹkan ó wà gbowó lọ́wọ́ ó wà ní lẹ́mọ̀ ni ah, ah, ah, ẹ̀mí ó ní àgbà lọ́wọ́ wúwà sí títún wúwà sí. àmọ́ tí wọ́n bá gbówó tiẹ̀ ṣe mọ̀ pé ọyẹ kọ́ gbà pé ó wà ló gbé wọ́n ń tara wọn jẹ ni àṣàṣì tí wọ́n máa ń ṣàṣẹra wọn tí wọ́n máa ń jẹ àwọn ṣéwù tàríkà ni kọ̀mọ̀ pé wà ní ṣéwù kejì òun nígbà tó fẹ́ gbàdúgbò máa lọ́wọ́ wọ́n máa ṣàṣàkóso àdáńṣe síra àkídà tó ń fi Rasulillah sallallahu alaihi wasallam wọ́n àdíọ́kan tìjáníyà nípa ànábíwa Muhammad báwa tí wà nábi ni ojú mi làwọn fi ń wo alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé anna Muhammada huwa ainullah wọ́n ní Muhammad lọ́lọ́un ọlọ́run ni Muhammad ọ̀tọ̀ tún nìyẹn tó bá fẹ́ ṣe tẹ́lifíyà wọ́n sọ fún ọ pé bóòlù ànábì jẹ́ tó bá ló ti ṣe Allah wọ́n ní hẹ́rìn ó àdísì yọrọ kan tí wọ́n máa ń gbára lé àdísì mọ̀ọ́dọ́ kúntùn kánsà màfíyà wọ́n ní àdísì tí ó sí kìí sàdísì ọ̀rọ̀ ní kápẹ́ tí wọ́n pè ládísì igbe wọ́n ní ọlọ́run sọ pé èmi ń bẹ níbi tẹ́nìkan mà mí tẹ́lẹ̀ falam ọ̀rọ̀ fàkàlàkùtù kálíkan fàbí àròfó ni mo wá dá Muhammad ẹ̀dá kan pẹ̀lú Muhammad làwọn yẹn wá fi mà mí tí wọ́n bá ti rí Muhammad wọ́n ti rí èmi ọlọ́run ọwọ́ àná Jawahirul Ma'ani ọ̀rọ̀ tí ń sọ yẹn kíra Jawahirul Ma'ani ọyẹ wípé muhammad òun náà ní záàtù ọlọ́ ẹlọ́lẹ̀ ká jẹma káwà fọ́ ọlọ́lẹ̀ rà àwọn edition rẹ̀ yàtọ̀ síra wọn ìmí tí wọ́n ti ṣe ti pẹ́ ó lè jẹ́ pé nọ́mbà fáìfù ni ìtànsọ̀ yọ́wà ń bẹ̀ lápèjúwe ni o kọjẹ́ pé níbi eléyìí nọ́mbà sẹ́fún àbí nọ́mbà twenty one ní ó ṣe kíni ni wọ́n wà àmọ́ ọ̀tọ̀ wá fẹ́ra ṣe ìtìjà ní àlìyẹ́rà kọ́ farabalẹ̀ ká látòkèdélẹ̀ èèyàn padà parí yọ màsùnkùn àdéhùn kan wọn ẹgbọ́ tí wọ́n bá fẹ́ ṣàdúrà nínú dàláìlù mo mú dàláìlù náà wá ní àwọn tẹ́ra wọn ẹnìkan má kàá mọ́ o tí wọ́n bá ń ṣàdúrà lọ nígbà àti gbàgbọ́ ọlọ́ọ̀lá nábì ànábì lọ́lọ́ wọ́n wá sọ pé yá kashifal gumma yá kashifal gumma ó wà ń bẹ̀ onímọ̀dáì yá kashifal gumma ìrẹ́ ànábì wọ́n lọ́ máa mú ìbànújẹ́ lọ fún gbogbo ẹni tínú rẹ̀ bá ń bàjẹ́ sáà ni máa ń ṣe bẹ́ẹ̀ man yujibu limoditorra ọlọ́wọ́n bá ẹni tára ní tani máa ń dá lóhùn wàyàkṣìfò sóò tani ma ń ṣe káṣù tani ma mú aburú kò fún ẹ wá gbé kó lọ́dọ̀ ọlọ́run ẹ wá dájú ẹ̀kọ́ ànábì ànábì gan tani ń bẹ̀ nígbà tí ṣòro bá dé ọba aláàní ìdójú ìtìjà ní àwọn máa ń pe ànábì ni pé kò rí yàtọ̀ láàrin ànábì àtọ̀lọ́ bàbá kan bẹ́ẹ̀ nílé èrò níjọ ó ti jáde láyé ó ní tí ẹ bá ṣe gbé à ń tijú ọlọ́ bó ti sọ náà bí ìbá ṣe gbà ń tijú ọlọ́ ànábì ní igi ìtìyín ọlọ́run igi tọ́lọ́run fi dúró tí òbí ṣubú ànábì ó fi ti ara mi gbọ́ ọ́nú kẹ́sẹ̀ ti báyìí ní ẹ̀ma ẹ̀dàkùn àkídà yìí nì sí ìwọlé nírú ẹ̀ ó ní ṣe tìjà níyàmọ́ látẹ̀ nílọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́bá ní lẹ́kọ̀dí káfàrà lẹ́rí na kọlù iná lọ owólìmọ̀sí ubun Maryam ọlọ́run ní àwọn tí wọ́n ní ọmọ Maryam ọlọ́run ọlọ́run ní ọmọ Maryam ọlọ́run bá ní kèfèrí ni wọ́n kí ní yàtọ̀ láàrin ilé yàrí àti títí jà ní àǹsẹ̀ ipi ànábì ọlọ́run ní ànábì aya yíwà nù mọ́mọ́ kan máa jiyàn pé ntẹ̀ǹtẹ̀ yóò da ọ́ kó ẹ̀rí lé wọn lọ́wọ́ ni kí wọ́n máa lọ lè yanjú ẹ̀ jì kọ́lọ̀ mọ́sá jí ń tà sọ yóò yé wọn kọ́lọ̀ wá dún lè yí padà ìfẹ́ la ní sí wọn tàbí sọ tà ń sọ yóò ọlọ́wọ́n bá ní innama ana basharun mithlukum yuha ilayya èmi ànábì èèyàn ni mí yuha ilayya bẹ́ẹ̀ ṣe jẹ́ abara bẹ́ẹ̀ náà lèmi náà rí wọ́n kàn ránṣẹ́ sí mi wọ́n ránṣẹ́ sẹ́yìn annama ilahukum ilahun wahid ọba yín ọ̀kan ni ọba yín kún ọba yín ọ̀kan ni aya ń takò àbí ọ̀takò Quran 18 aya 110 aya 110 afa abuseri afa abuseri burida burida ni àwọn orin tó ń bẹ ń bẹ díẹ̀ àwọn orin ẹbọ ọwà ń bẹ kéèyàn fẹ́ kan kú filẹ̀ kọ́ lè wá nǹkan ṣe ànábì òpin òyìnbó tẹ́lẹ̀ kí n tiẹ̀ búrídà ní wọ́n ń takò wọn yìí ní gbogbo wọn ó ní fama bulagola ilmi fihi annahu basharun ó ní tẹ́bàá ròyìn ànábì fàápín ìmà tẹ́fẹ́ lò tẹ́fẹ́ ròyìn ànábì ní kẹ́ẹ̀pẹ́ ní kíni kẹ́ẹ̀pẹ́ ní èèyàn ẹ má pè ní kàmí wa annahu khairu a kullihim annabi ló ju gbogbo ẹ̀dá lọ bẹ́ẹ̀ sì ni lóòótọ́ orin yẹ kọ̀rẹ́tì àmọ́ náà tún padà kọ̀ míì níbẹ̀ náà sáṣetá nígbà wọn mọ́tẹ́ ń wí tí wọ́n ń sọ sọkúsọ tí wọ́n ń tí wọ́n ń dunya ilé ayé àtọ̀run wọ́n yọ látara ìwà ẹgbẹ́ àfà tó padà síbò wà mí ní olómìnkà ìlìmọ̀ láwòhí wàlì kọ́lámi láwòlì màfúùsù àti kọ́lámù tí wọ́n fi ń kọ̀ nǹkan síbẹ̀ nínú mọ̀ tí ń tí ń tọ́wà lọ́dẹ̀rẹ̀ ànábì ló di láwòlì màfúùsù abúmbórí dáa abúmbórí dáa eléyà pọ̀ ànábì sí tó máa sọ pé wàkúrọ̀ bí sí ní ìlìmọ̀ ọlọ́run fún mi nímọ̀ nínú àwọn àmọ̀lẹ́tọ́wà nínú láwòlì màfúùsù ọ̀rọ̀ tá ń sọ yìí sọ̀rọ̀ àtakò ọ̀rọ̀ àlàyé ni ẹ máa gbọ́ níjọ́ tí wọ́n ní ànábì ni wá ànábì anta muhammad ana muhammad uwa muhammad muhammad muhammad yóò ní mímú eré wa dáálí ọwọ́ wa bátínù wa ikùn wa mímú ẹsẹ̀ méjèèjì dáálí kìí sọ̀rọ̀ ẹ̀fẹ́ o ọ̀rọ̀ burúkú ni o ìròrí tó ní wọ́n máa sọ tí wọ́n sọ ní ẹ àbágbà kékeré àmàká àwọn ọmọ ní ẹ̀mì mú lérí wa hawo ní ọwọ́ wa mímú kejì ní inú wa dálí ní ìròrí ní ọlọ́run sọ níbẹ̀ wọ́n là nẹ́bì ló láyé òun lọ́lọ́run ọlọ́run ọba lónìí àṣíjú wọn lára nẹ́bì pọ̀ gan wọ́n máa ń ìtumọ̀ ẹ̀ ni pé ànábì ni ọlọ́run kọ́kọ́ dá òun ni sẹ́yìdù wa òun làṣíwájú wa nínú tọ́lọ̀ǹda ujúùdì gbogbo tí ń bẹ sẹ́yìdù wọn ni ànábì lára ànábì ni wọ́n ti yọ ujúùdì wọ́n yọ ànábì látara ọlọ́run ẹni pé wọ́n ṣe ń wọlé wọ́n ń jáde àbẹ́ ìbọn tí wọ́n ń ṣe gan ẹ̀ tó kọ́kọ́ sọ pé gbogbo wa náà ni ọlọ́run tẹ́lẹ̀ àkídà wọn nípa ànábì nìyẹn ó sì wá náà àdìsí pé awwal ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá jẹma e kalamu ẹ̀yọ́ miami akídàtù tìjàníyà fi al-Qur'an sẹ́rí al-Qur'an ta mú lọ́yìn báwa sí ń wò yìí ọ̀tọ̀ lójú fi tìjàníyà fi ń wò owó tí ojú tí wọ́n fi ń wò òun náà ni pé al-Qur'an lahu zahirun wa batin ó ní àwọn ìtumọ̀ tó jẹ́ pé gbogbo àwa tá ń kéwú àwọn sàhábà àwọn tàbíìn ní gbogbo àwọn ní ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà súnà súnà lọ́hìrì rẹ̀ làwọn mà bá ti yin rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn ṣéwà wọn tí wọ́n ń kọ́ àwọn ànábì náà ní sì máa wá sọ fáwọn ṣéwà wọn ẹ̀yọ́ màá nígbà wọn náà ti parí ẹ̀sìn ewu lànà ibi tó máa mú wá fún yín lójú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń pè wọn sákè sí eréṣì sí lérí ń dáǹsọ yìí sẹ́rí àwọn àyà Kùránì tí wọ́n dàrú tí ò yé mọ́lẹ̀ Yorùbá ní àìmáyẹ̀ wọ́n àbúdé rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́wọ́ bá ní ẹ ni bẹ̀yẹn wọ́n ní záàrí ni èyí tẹ́yìn wíhùn máa sin ọlọ́wọ́ bá títí tí ìmọ̀ nípa ọlọ́wọ́ tó fi wùsùlù ni tó bá ti nímọ̀ nípa ọlọ́run ò nídìí lọ́mọ lẹ́ẹ̀fìrí tí wọ́n máa kírun tí wọ́n ní bàbá ń bẹ lókè wọ́n ń sùn kò sùn wọ́rá yóò ní àti mùsọ̀dá tàlé zikiri ọlọ́run ká máa kírun ká ẹ bàbá máa rántí ẹ̀ àwọn arántí ọlọ́run tẹ́lẹ̀ àwọn ọlọ́run èyí tẹ́ ń gbàgbé ọlọ́run kẹ́ máa kírun. ó ti ṣe jama ní yìí ó ní bàbá kàmáàdì ńlọrin wọ́n lè mọ́rin wá tà mọ́rin wà bàbá adama min sha'a'irillah àwọn àfẹ́sìn nìyẹn فمن حج البيت او اعتمر فلا جناح عليه ان يطوف بهما gbogbo ẹni tí ó bá gbọ́dọ̀ nìkan náà méjèèjì kọjá láti já àfá kò lè tàfá mo ní ti já níyà kórógbọ́n ní ẹnu rẹ̀ pẹ̀lú tọ́nsọ̀ sàfá gbogbo alamọ̀bẹ́wà mọ́ríwà gbogbo alamọ̀bẹ́wà wọ́n ní gbogbo òtún máa sáà yìí nínú wọ́n máa wá wíwú kú wí bàtí ní ẹ̀mọ́ tí wọ́n ń pè ronú ṣọ̀kan sáàrònú kò sì ṣọ̀kan tó bí jẹ́ bàtí ní wọn ní ìpapọ̀ mọ́ra wọn tẹ́bá tó ní ṣé òmìnira òtún títẹ̀ ọ̀tọ̀ ni tóun ṣe kí ni tóun ó fún ọ̀kan ní àwọn ṣé wọn lẹ́kọ̀ọ́ ń bí bọ́lọ̀ ń fọ̀nà mọ̀ wọn ó ní tàbáraka ó ní sẹ́ ìmọ̀tìmọ̀ tàbáraka ni ó lẹ̀ lè má ẹ máa gbé tàbáraka títóbi ọlọ́run ọ̀tọ̀ ní tọ́lọ̀ sọ́ńbẹ́ ọ̀tọ̀ ní tábà ọ̀tọ̀ ní rágà ó sì já kẹ́límọ̀ kan ó sì já sí méjì ọlọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n wọ́bùtẹ́gù ẹ̀ńdọ́lá ìwọ̀sílá ọlọ́run bá ní ẹfi sẹ́rí ẹfi sàkàsọ̀ láàrin ẹ̀yin àtẹ̀mí ọlọ́run kí mi ọlọ́run wọ láṣẹ rẹ̀ yín máa ń la kí n wá sí kíni kí n wá gbà yín lẹ́rú àwọn ní wàsílà bẹ̀ yẹn èyí tá a fi pe ọlọ́run àwọn ànábì ọlọ́run láà máa pè á fi wọ́n sáàrin wa wọ́n ti ṣe àyà tó lọ́nu àwọn ní tẹ̀fsírì tí wọ́n lọ́tọ̀ tó bá jòkó síbi tìjáni àbá ti ń tú tẹ̀fsírì àbí ń ṣe wáàsì ó kó fáírọ̀sì من akọ ìdí nínú àwọn àjọ kan wọn a nàlè wíìdì tìjà ní àkásà omi nàbí ìyàkàsà gẹ́gẹ́ bá lè sọ lẹ́ẹ̀kan wọ́n ní wíìdì títà wọn ń ṣe yẹn oyè kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́ máa ń fún àwọn ẹ̀sà lọ́lọ́ máa ń fún anábì dídì wá fún ṣé wà wọn ọ wà ní jàwá ìlú màání ọ̀rọ̀ tí ń sọ yìí ọ wà ní tíra tí wọ́n ń pè ní aljaish page ninety one nínú àwọn tíra wọn náà ni wọ́n ní ṣéèkù sọ pé inna hadal wíìdà ìdàkárà òlì rasulullah wíìlì dídẹ́ rí tàǹsí níjọ jimá àti lẹ́yìn mọ́gárì ni anábì lọ́wọ́ fi pamọ́ sọ́dọ̀ mi wọ́lámù yóò alìmòhò ilẹ̀ ahàdìmí àṣọ́ábì torí lásìkò tá anábì wà pẹ̀lú àwọn sàhábà anábì ọ̀rẹ́ nìkan tó lè fi rú àṣírí bẹ̀ pamọ́ sọ́dọ̀ ẹ̀ lè ilimi yìí sọ̀lọ̀lọ̀ sọ́lá bí ta àkèrè wákìtì yìí nítorí anábì mọ̀ pé àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òun wọn ò lára láti fi gba àsìkáàrù wúrì yẹn ẹni tí ó padà wá máa gbà á tá fún ìsì ń bọ̀ kò tí dé àsìkò tá àlọ́ǹsì wúrì díyẹn tí ò tí dé àwọn abúlábùnà bá wọ́n ní wúrì díẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn kọ̀kọ̀rẹ́ ti tó Tìjàníyà wà á dámà ojú ni máa ń yòdì hírò ọlọ́wà aláyàdé gbogbo àwọn tó wà wà lásìkò ànábì ń gbà yẹn ọ̀sẹ́ nìkan tá ànábì lè gbéṣẹ́ náà fún tó rí jẹ ọwà nù tẹ́ra wọn wọn làwọn sàábọ̀ lágbára láti gba wúrì dé ànábì fi wá yọ wá lẹ́yìn lọ́wọ́ bá ọmọ afáàsì ọmọ ainumadi afáàmádù ọwá bẹ̀rẹ̀ sí fún ní wíìdì tí a máa ṣe ọlọ́ni ya ayùwà rọ̀súlù bá lèkì máa ń sílẹ̀ ilẹ̀ ìkàmì rọ̀bì ọlọ́ni rẹ̀ ànábì gbogbo ń tàà sọ Quran 5 ayah 67 ibi ọlọ́run ti pa anábì láṣẹ ni anábì òfin kankan lẹ̀ tarakana alẹ́lẹ̀ mahajjẹ́ tẹ̀lẹ̀ bẹ̀yìí tọ́ lélo akana haria ó fi wálẹ̀ lórí ojú ọ̀nà tó kílẹ̀ ni ẹjọ́ bá sọ̀nà náà yà sọ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn Islam wọn làbú bá kírà tó mọ́rù wọn ni wọn rà anábì rí ní kété tí wọ́n fi kú kátó wá pé ọmọ ìlú Lárúbáwá kan min akidatihim nínú àwọn àjọ kan wọn wọn ní àsàlátù kan tí wọ́n pè ní sàlátù lil fati ẹ̀yin ẹ̀ máa gbọ́ lọ́dọ̀ àwọn bàbá yín àtàwọn ìyá yín fàtí àsọ̀láti fàtí ẹ̀ nígbọ́ tí wọ́n ní fàtí àsọ̀láti Ibrahimiyya ẹ̀ nígbọ́ wọ́n ní sọ̀láti fàtí àdíọ́kàn kan ni nínú àdíọ́kàn Tìjàníyà tó lágbára gan wọ́n ní sọ̀láti fàtí ó wà ní Jawahirul Ma'ani Jawahirul Ma'ani 96 volume oyè wọ́n lé ààrí ń bẹ̀ àwọn àlùfáà ní nínú jàwárù màánì mi ìmí wọ́n ní ààrí nínú ìdí alákọ̀ọ́kọ́ èyí tí wọ́n kọ́kọ́ tẹ̀ tí má ti bá àtúntò takọ́dìmọ̀ lèlèmíyà orúkọ àwọn printing press tí wọ́n ṣe kíni tí wọ́n tẹ̀ nìyẹn wọ́n tẹ̀ bá lọ bẹ̀ tẹ́ lè wo page ninety six ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ bá kalẹ̀ yìí náà dáadáa ẹ bá ń bẹ̀ wọ́n ní ànábì sọ fún amadu tijani pé inna lè mara tàlíwá ìdá mi sọ̀lá tàlífàtì tọ́ọ̀bá ilé ka sàlátì tó fẹ́ fún ọ̀yí tọ́ọ̀bá ilé ka ẹyọ kan péré fáàdì kúlà tẹ̀sìbíhìn wa waqa fil qawl gbogbo subhanallah táwọn èèyàn ń ṣe ní gbogbo àgbáláyé ó ṣe déédéé wa kulla zikiri gbogbo ọ̀nà tí ọlọ́run táwọn èèyàn ń ṣe tọ́ba ti kẹyọ kan ó ṣe déédéé gbogbo táwọn èèyàn ń ṣe ní gbogbo àgbáláyé kí gbogbo àgbáláyé subhanallah alhamdulillah ó gbẹ̀ pátápátá ó bá ṣe sàlátì ẹyọ kan sàlátì fàájì kan ó ti gbé gbogbo táwọn èèyàn ṣe gbogbo síkìrì tí wọ́n ṣe ó ti gbé gbogbo àdúrà tí wọ́n ṣe ní gbogbo kọ́ńtínẹ́ǹtì ayé tó bá ti ká sáà fàtẹ̀ ẹyọ kan ó ti gbé àdúrà ńlá ní àbádùà kékeré kọ́dà wàtá àdìlù tìlá wàtà alukur'ani sítàtà àláfi mara ó ṣe déédéé alukur'ani six thousand tó bá ka sàlátì fàtẹ̀ ẹyọ kan àlọ́ àti irọ́ tí wọ́n fi ṣe àwọn bàbá wa lọ́nà ńlẹ̀ yorùbá ẹwà rí tí ó jòkó ti sàrádìlè fàájì tí ò ní sẹ́yí tà nábì kọ́ àwọn sàhábà àwọn ẹrù tí wọ́n dìlé lérí ni wọ́n dìlé bá ní sàrádìlè fàájì ó sì dédé kò wá ní 6000 kí ni túmọ̀ tà ń sọ ìtumọ̀ ni pé sàrádìlè fàájì kan ó ju alukur'ani lọ ta'ala Allahu an wa man adlamu mimman iftara ala Allahi kadhiba ọlọ́run bá níbi yẹn bá ní dáadáa pàrọ́ mọ́ mi àwòkọ́ọ̀lá ohun híyá ìláyì ní wá ń sọ pé wọ́n ránṣẹ́ sí mi wà lámú yóò ha ilẹ̀ yìí mo sì rán kankan sí wà máa ń kọ́ làṣà ohun sílú mísìlùmá ohun mísìlùmá àrùn sálàlọ́ tí wọ́n sọ pé wọ́n sọ̀kalẹ̀ fún mi irú àlùkùránì tí wọ́n sọ̀kalẹ̀ sẹ́mọ̀ pé sọ àti fàtínà wọ́n tún sọ alùpàánì àti súnà ní ká mójútó ọlọ́run ní láyé ní ìdíta máa ti ní insu wal jinnu ala ayatin misla hadha al-Qur'an gbogbo àwọn àlìjànú lápapọ̀ àtàwọn èèyàn tí wọ́n bá parapọ̀ fáwọn fẹ́ múrù Qur'an wá la ya'tuna bi mithlihi wọn ò lè ríru Qur'an mú wa walau kana ba'duhum li ba'din zahira kí wọ́n pawọ́pọ̀ gbogbo àwọn àlìjànú 88 àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ìgbọ́kúgbọ́ tí wọ́n gbọ́ ni tí wọ́n fi máa sọ pé fatiha salat al-fati gbogbo tí wọ́n bá ti fẹ́ ṣe láyé wọn Allahumma salli ala sayyidina Muhammad al-fati lima ogulika tí wọ́n máa máa wí al-khatim lima sábàkà náà sórí ìgbọ́kúgbọ́ tó gbọ́ ni o tí wọ́n bá ń pè ọ̀sẹ̀ ìdìláwà Kùránì yọ́kàn máa fi ọ́rẹ́ rìn ní ẹ̀ka Kùránì ẹ̀pẹ́ ń bèèrè ọ̀bọ lọ ẹ má lè ka lílifá ti ẹyọ kan ẹ bá ti kàtà láti fàájẹ yọ̀ kan ó ti gbé gbogbo ti láwà tẹ́ ń sunun ẹ má bára dára káàkiri ẹ má lè béèrè ọ̀nà lọ́wọ́ àwọn bàbá bẹ́ẹ̀ bá wọn tafsir ibn kathir tafsir at-tabari tafsir jalalayn àwọn tafasir tafasir shawkani ẹ bá ń bẹ̀ pé àwọn sábà lè bí ànábì ipò inna allaha malaikatahu yusalluna ala an-nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima àforíjì fún àwọn màláíkà ń tọrọ òkè fún àforíjì fún ọlọ́wọ́n bá lóhun rán tẹ̀lẹ̀ láàrin àwọn màláíkà ọlọ́wọ́n bá olóhun sàṣàlátù àwọn màláíkà náà sàṣàlátù ẹ̀yin náà máa sàṣàlátù àbí tọ̀ wọ́n wá lè bí ànábì arákùnrin kan onírà ànábì ó ní àti gbọ́ bá ti máa sálámà sí ọbọ̀ láti máa ṣe àsọ̀ láti fún ọ ànábì wá ní ẹ máa wí tí n bá ń wí ànábì wá ní Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid àwọn sí yàgùn mi tún wà tó tún farapamọ́ àmọ́ gbogbo Ibrahim yà wọ́n ń wọ́n ní eléyẹn kò lọ́lá tó salatul fati èyí tá ànábì fílẹ̀ lójú ayé wọ́n ní kódà tó yìí ti ọwọ́ akọ ṣéwù ní lẹ́yìn ìgbà tó ti lọ tán ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ rí àdánwò tó bá ti jà ní apọ̀ téèyàn bá ní salatul fati lọ́lá ju fatia lọ wọ́n sì ní téèyàn bá ka fatia kò ní ọ̀ ajẹ́ pé téèyàn bá ka salatul fati náà wọ́n ti gbé fatia nù àbí ọ̀kan nù wọ́njọ́ kan ọkà fàtí àtọ́bá yìí lọ́bá ní Allahumma salli ala sayyidina Muhammad fàtí ìlímà ọ̀kan náà ṣe òrùn ọ̀ọ̀ọ̀ kò sí ìdẹ́bẹ̀ ò bí bá kọ́ bí bá kọ́ ah, ah, ah, bí bá kọ́ ní sọ fún kó ti fẹ́ sí náà ó ti sí kíni ó ti sí ọ̀lá ìṣẹ̀lá wọ́n ní sàrẹ́lì fàtí ọlọ́lájú láìláìlá nítorí pé la ilaha illallah nínú Kùránì ló sí kí ni fa'lamu annahu la ilaha ọ́títọ́ ẹni bá ń ṣe tàà lè fa tí àwọn àlùfáà ní kèfèrí ní ọjẹ́ ò nítorí pé ẹni ọba ní tàà lè fa tí ó láti ọkàn pé tàà lè fa tí ní ọlá ju Kùránì lọ tíra ọlọ́run kò lè jọ́rẹ̀ ọlọ́run mọ́ ló fi jẹ́ pé wọ́n náà ní bá wọn kà á láyé rẹ̀ mọ́ àwọn afá kan ní ìtumọ̀ rẹ̀ ò burú wọ́n ní ó ti burú nígbà wọ́n ti di ẹrù tí ó kí wọ́n ṣe kí ni kí wọ́n dì ma àti pé fáàtì lè máa gùn lékà kí ni wọ́n ti tẹ́wá sí anábì ní fọ́dílù kàlámì ńlá àdà kàlámì lẹ́kàlì ẹ rí ọlá tó wà lérí alukur'an lérí ọ̀rọ̀ mi yàtọ̀ sí kura nínú àwọn ọ̀rọ̀ ẹ̀dá kàfọ́dílì láì àdà kàlíkì yìí gẹ́gẹ́ bí ọlá ọlọ́run lérí àwọn ẹ̀dá rẹ̀ bọ́lá ọba ti ju àwọn ẹ̀dá lọ bẹ́ẹ̀ náà ni tíra rẹ̀ ju gbogbo ọ̀rọ̀ ọmọ anábì ádámà lọ káàbà kan wá bọ́ sí kọ̀rọ̀ kọ́ ma àlìjànà yọ sí kọ́ ma wá ka sàyàtì lífàtì kọ́ ma wá sọ fáwà pé ojú kùránì lọ ẹlẹ́ ka jàwáìrì màá ní ọyẹ wàbùlùgùlà màá ní fífẹ́dì sẹ́yìdì fífẹ́dì sẹ́yìdì abìlà bá sì Tìjání òun náà lọ́wọ́ lọ́wọ́ mi òun náà lè ra àfà Tìjáníyà kọ́lọ́ lè ka kó rí gbàǹkọ́ bìtì sọ́mbẹ̀ ọlọ́run sọ wa níbi aburú bẹ́ẹ̀ ẹ̀rí wàlá inú àjẹ́ ọkàn wọn wọ́n kà máa ń ṣe tabataba ni wọ́n máa ń tẹ̀sẹ̀ bọ́ra wọn wọ́n ni máa ń lámúyá tẹ̀kídí annaha min al-Qur'ani la yajidu thawaba ẹni tí la yajidu thawaba ha ẹni tí máa ń kàṣà láti fàájì inú ìjọ àwọn tí ó nígbàgbọ́ pé inú al-Qur'ani ni wọ́n ti mú ilé ìwà ni tíra tí wọ́n pè ní al Ahmadiyya page 80 page 80 ẹ̀lẹ́ra tíra náà ní àwọn tíra wọn ni wọ́n ní ẹnjọ́ bá gbà pé ní Al-Qur'ani láti mọ́ṣà láti fàtí wọ́n ló ń tọ̀ wọ́n wọ́n ní kìí ṣe ọmọlẹ́yìn ṣe Ahmad Tijani ìwé láwà gbọ́ mẹ́ báyìí ẹ lójú Qur'ani lọ nígbà sí sàrọ̀sà ẹ tún ní nínú Qur'ani náà wọ́n ti mú sàlátì fàtí àbá kan lẹ́kọ̀ọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ wọ́nranwọ́nran ó bẹ̀rẹ̀ sí parọ́ fáwọn jàmáà rẹ̀ tí ó tẹ́rí gbogbo tíra yìí gbà wọn ń kọ́ wọn ọ̀mọ̀ pàwọn èèyàn padà kéwú lọ́fà ó dán bá mọ̀ ó pọ́sibù ká mọ̀ kọ́ òun gbogbo ọ̀rọ̀ tó bá sọ ní ṣìwà fà kọ́ lè wá alùkùránì kó kàákó yé dáadáa kó kó ti kùránì àti súnà ní o torí tó bá kó ti kùránì àti súnà ọ̀rọ̀ rẹ̀ ọ̀padà kùtà lọ́jọ́ ọ̀la bọ́kàn sí ń kùtà lọ́wọ́ ẹ̀bí ta ní ọba wọn ṣe gbogbo ìdáhùn látàrọ̀ tí wọ́n ṣe ta ní ó ṣe kọ́ náwọ́ kò sí ṣé ìwòye wọn sọ pé sáà اللهم صل على سيدنا محمد الفاتح لما اللهم وان يوني نقول اللهم مالك الملك اللهم وان يوني وصلي عليه إن صلاتك سكن لهم أبي وان يصلي به wọ́n wá yọ kẹ́límọ̀ kọ̀ọ̀kan wọ́n ní wọ́nran wọ́nran lè yìn tábàbẹ́ ń sépè lẹ́wọ̀ gan nísì a àwọn kẹ́límọ̀ kọ̀ọ̀kan ní kùránì tààfin òun tí ó sì dé pè wọ́n lè yàn wáyé lẹ́yìn one thousand one hundred fifty years ẹ wá ń sọ fún wa yí pé ọ̀rọ̀ tí ń sọ yẹn ó wà nínú kíni nínú Quran bí ká ní MTN wà nínú Quran pé ọlọ́run yẹn MTN sọmọ pé ẹni nílò ah, MTN dé níjọ Quran ti parí ní Quran ti lọ bọ́rọ̀ wọn ti rí lo sàádìlẹ̀fà ti inú àlùkàn lọ wa lẹ́yìn one thousand one hundred fifty kan tó bí bàbá tó hun sàádìlẹ̀fà ti ìsìnàgbà ti já ní àkọlẹ̀ mọ́sàbánifọ́mọ́nà gbogbo àwọn ẹbí wa tí wọ́n wà ń bẹ̀ kọ́lọ̀ tí wọ́n mọ̀nà tí wọ́n kú lórí súnà nẹ́bùwà Muhammad ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí Amadu Tijani tàwí ọ̀rọ̀pọ̀ wọ́n pè tíra kan ní inú àwọn tíra wọn 173 amadiya inú àwọn tíra wọn page 74 wọ́n ní Amadu Tijani ẹlẹ́ wo bẹ̀wọ̀n bẹ̀ ìmìnà ti kàáyìn náà lékà ó ní yóò dọ̀wùn lí mímbàrú mi nórí yàwó mìlìkìyàmù tó bá dìjọ́ alìkìyàmà yóò dọ̀wùn lí mímbàrú mi nórí yàwó mìlìkìyàmù ó ní tó bá dìjọ́ alìkìyàmà wọ́n gbé mímbàrí kan fi mi amadu tijani wà yunadi munadi ọlọ́run ọba ọmọ wa pè látòkè sama hátà yẹsìmáàhù kúlù mọ́wùkì gbogbo ẹni tó wà ní adìgbòlùmáṣà gbogbo ẹni tó wà ní ibi tọ́lọ́run tọ́lọ́wọ́n máa sọ pé yà á lẹ́lẹ́mọ́wó kéf ẹ̀yin tẹ́ wà ní gbansasa kẹtó wọ náà abẹ́ ní kẹtó wà lìjánà ibi àti gbé yìí dìde àádá imamukum lẹ́sì kúntùn tẹ́sítẹ́mì dúnà mínú eléyìí ni ìmáàmù yín o tẹ́ ẹ máa ń ọwọ́ àánú tíra àwọn jàmá ọ̀yẹ́ tẹ́lẹ̀ tàbá ń sọ̀rọ̀ táà kó tiẹ̀ yọ́n dà ìgbà tẹ́yẹ̀ ń bù mọ́ wọn ni ọwọ́ àánú àwọn tíra àwọn ilé kà síbẹ̀ àní àwọn tí wọ́n bá jẹ́ gbàǹkọ̀bù inú Tìjàníyà ìgbàgbọ́ wọn ni pé Ọlọ́run ló dá ànábì ànábì ló di séwù Tìjàní séwù Tìjàní ló di séwù Ibrahim Niyas ẹ lọ ọ̀dọ̀ wọn àwọn ṣé ìwọ jiyàn wọn ti sọ fún wọn rí nígbà tá a dá àkàkọ mọ táà ń ṣe náà ńlá ńlá ìlàlákà àkìlẹyìn wọ́n ní ṣe Ibrahim gangan ṣe ó ti já ní lórí rápadà ṣe ó ti já ní lásìkò ànábì ló ti ṣe ó ti já ní bí wọ́n ṣe máa ń gún da eré àwọn èèyàn rú ẹ̀ ànímọ̀ yìí tá a ṣe máa ṣe ṣe òní ká máa ṣe ní àbọ́lọ́wọ̀n ìwé ní ká ṣe wá máa ṣe báyìí gan ẹ̀yọ́ máa yá mi ọ wà ní Jawahirul Ma'ani ọ̀rọ̀ ńlá kan ní page one seventy man hasala lahu nazar mọ́ni àṣọ́lọ̀lọ̀wò náàzọ̀rọ̀ fi ìnà yọ́ mọ̀lìjúmà wọ́n ní sáàmà jìjá ní ẹni tó bá rí wa níjọ jímà wọ́n lè ìtìnẹ́yìn abúfojú kan wa níjọ mọ́ndé yẹ̀dìkúlù ìjánà tàbí gẹ́rì sábí wọ̀lá ìkọ́bì yóò wà ìjánà wọn ní ṣèṣì ló ṣẹrẹ kò sì ní jìyà ọkàn fojú rí wa lásán nígbà táwọn ṣe tìjá ní àtẹ̀lé ṣéwò kan lọ ọ̀tẹ́ nígbà wa débẹ̀ àlèbá bàbá ṣéwò náà tàrí kalò náà ọwá kó wa wọlé wọ́n ti gbowó lọ́wọ́ ara wọn bàbá tí òun wà nínú ilé tàbí bá lọ́tẹ̀ bàbá wọn sọ pé ṣẹ́rí àfáà yín tó jòkó lẹ́yìn ẹni bá rí lójúmọ́ ó ti ṣe déédéé sàrátìlẹ̀ fàtí 70,000 gbogbo wá tí wọ́n tún ṣe wò pé jébìnà tó tún ṣe wò dáadáa wáyà àrí dáadáa ní sàrátìlẹ̀ fàtí tẹ́nà gbádùn yìí náà ni ó bí wọ́n ṣe máa ń dá eré àwọn èèyàn lónìí jama téèyàn wọ́n ṣe kátikáti ṣe ṣe wù lọ́wọ́ máa ń sin àbọ́lọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí ó nínú bugyatul mustafid wọ́n ní nínú bukiyat mustafid òun tó lálẹ́kún lérí eléyìí tíra àwọn náà ni wọ́n ní wàláwó kánà káfẹ́ra yókùtàmù bèrè ìmáà tó bá ti rí sèwù jọ jimá borí ń jọ monday wọ́n ní ìbáàjẹ́ káfìrí yọ padà ní ìmáàni tó fi kú ni látara sèwù ti orí ìbáàjẹ́ káfìrí wọ́n wà kọ́ sára ẹ̀ pé mòmìnir ni torí bó ti rí sèwù àwọn sèwù yẹn ń gbádùn gan o àwọn kan máa mú àwọn èèyàn lẹ́rú ní sáà ìsìn ìbádù yìí kọjá bẹ́ẹ̀ ọgbà ìwà bàárẹ̀ àti yáà rẹ̀ ọba ní tẹ̀lé ṣéwù Tìjàní ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n ní Abu Tọ́líbì náà rà nábì kọ̀ọ̀dọ́mọ àlìjánná ọmọ ànábì lóhùn náà rí bàbẹ́ kọ̀ọ̀dọ́mọ àlìjánná ànábì Ibrahim ẹ lè ka tíra yín ìwọ náà lè máa ṣe tìjà ní àkọ́mọ́mọ́ pé ó tó báyìí o ó jù bẹ́ẹ̀ lọ o ojú owó mẹ́jọ ọmọ kọwá o bí mẹ́fà tó wà nílé o táàrí kó dání ọ̀nà jìn o tọ̀ wọ́n mi náà kọ́ ìdí yìí náà àwọn àdé ọkàn wọn tíra kan sáńpẹ̀ ní rìmá rìmá yẹn wọ́n jẹ́ àpapọ̀ mọ́ tíra yìí tí mo mú lọ́wọ́ yìí ó náà pè ní kìtàbù rìmá hizbi rahimi ala nuhuri hizbi rajim umaru ọmọ sa'idi alfote aturi òun ló ṣe wọ́n nínú tẹ́lá tiẹ̀ ẹ òun náà tó ń sọ̀rọ̀ ń page two eleven ó ní nínú wọ́n ní ṣé wù sọ fáwọn pé nínú mọ́jẹ̀mú ojú ọ̀nà àwọn yìí òun náà ni pé ẹni tí bá ń ṣe tàríkà kan bọ̀ àbí ń bẹ lójú ọ̀nà ṣéwù kan tí fi ń súnmọ́ lọ́hùn tó ti wá jọyìn tàríkà wọn kò gbọ́dọ̀ ṣe mọ́ o. إن شرط في طريقته أن لا يلقن لمن له ولد من أوراد مشائخ إلا إن تركه وانسلخ من عنه لا يعود إليه أبدا ọgbọ́dọ̀ padà sínú ojú ọ̀nà sí òtí bábọ̀ mọ́ tí àwọn ní kọ́mọ sí kí ni tí ó máa ṣe wọ́n níjò lẹ̀sìn wá di iríṣiríṣi báyìí ọlọ́run bá láà oníwàlá tẹkùnù kàlẹ́dì tẹfẹ́rọ́kù ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ lérí ẹ̀sìn wọn واختلفوا من بعد ما جاءهم البينات lẹ́yìn ìgbà tí ìmọ̀nà ti dé wọ́n sì ń yapa kálukú wá ń dá ojú ọ̀nà tiẹ̀ lẹ̀ èmi ní sẹ́yìn ànábì Ibrahim amajẹ́ tìjànìyà imor bukatobu amajẹ́ kọ̀dìríyà sáwọn náà òṣèlú ọ̀wọ́n bá ní tẹ̀wá ní túláàsì náà fi kánṣà wá darapọ̀ mọ́ yín mọ́ yìí rí ìlàlà àmá ní yàtì mi bá bi Tìjání ẹni bá ń fẹ́ oore láyàtọ̀run Tìjání àníkọ́ wá gbọ́wọ́ nítorí wọ́n ní ká wá gbà náà láàrin yóò ìlẹ́hádùn fi àsìmá ìlà ṣẹwárí àwọn ta wí lábala orúkọ ọlọ́run wọ́n mọ̀ ìyà àwọn èèyàn wèrè gan àwọn tí wọ́n ń bẹ láró tí wọ́n ń bẹ ní ìmọ́dínwó wèrè ńlọrin lóṣogbo nílẹ̀ yorùbá lọ́yọ́ ẹ̀rí àwọn ní tẹ̀sùbá ń bẹ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fà tí wọ́n fi di wèrè orúkọ ó wà nínú tíra àlèfáàdà yìí àlàmàdíyà page forty page fifty seven nínú àwọn tíra wọn wọ́n ní ṣéhù ahmadu ní nahani rasulullah ani tawajjuhi bil asmail husna ọlá anabi sọ fún òun pé kọ́wọ́n má fi ọ̀kan kan bẹ ọlọ́run má o nínú àwọn orúkọ ọlọ́run ọba tó wà ní quran wá àmàrà níbi tawajjuhi bí salatil fati gbogbo tó wọn bá ti ń fẹ́ salatil fati ni kọ́wọ́n má ṣe kí ni kọ́wọ́n má ka ọlọ́run sì ní walillahi al asmaul husna fàdí ọ̀hún bíyà èmi mo làwọn kọ́tọ́ dáa máa fi pè mí kò lè dé òun láha àwídé òun rahman ayé a máa tẹ́lẹ̀ fọlọ́wọ́ láti máa wọlé òsùnà ọlọ́ni ẹ fi Allah pè mí ẹ fi rahman pè mí èmi mo làwọn kọ́tọ́ dáa ṣéwù ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ànábì sọ fún un pé kọ́ wọ́n stop ẹ̀ jama mùsùlùmí ilhadi ni jama ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa sẹ́ẹ̀ ma pé níta ń gbọ́ yìí ń sìn èyí ó ti mọ̀ pé ànábì kì í yọ sí ṣéwù yìí wípé forúkọ ọlọ́run lẹ̀ kí àìsàn bá ti ní kọ́ máa ṣe kíní kọ́ máa ṣe sọ́yọ́ ń gbàgbé àtúkọ́ sínú koran tẹ́lẹ̀ nínú àwọn àdéhùn kan àwọn èèyàn màyá mi nínú ẹ̀sìn wa òun náà ni àlìsìgáàsà àlìsìgáàsà yìí gbajúmọ̀ gan lọ́dọ̀ àwọn tìjáníyà òun náà ni ká ní ṣòro ká máa wá pe àwọn ṣéwù wípé kí wọ́n sànù wa dùwà ògèrè ńlá kí ìmọ̀ pẹ̀lú tí ìsọlọ́n ẹgbẹ̀jọ́ máa sọ pé fansuru ni muhammadu ya rasulallah fansuru ni muhammadu ya rasulallah anabi ràn mí lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sáànẹ́bí ni mọ́ráyàn lọ́wọ́ sáàní mọ́ráyàn lọ́wọ́ ìdájá ànásùrù tani ìdájá ànásùrù tani jama násùrù láà láàyò mìíràn nàbí kùrán tìjáni ò nígbà gbogbo lálù kùrán gbogbo ẹni mo fi ń sọ tí wọ́n láwọn nígbàgbọ́ pẹ̀lú kùránì rọ wọn pa báwo ni ẹsẹ̀ nígbàgbọ́ ẹnu kùránì tí ìṣesí wọn àtọ̀rọ̀ yín ìṣesí yín àtọ̀rọ̀ yín wọn ń takọ́ àyà kùránì anabi gbàtà fẹ́ jagun bádìrì ọkọ̀ láti wọ́n jagun anabi wá dúó ní wá ń ṣe dùwà lọ́rùn ní wá ń pe ọlọ́run ń pe ọlọ́run ń pe ọlọ́run nígbà tó dijọ́ kejì anabi sì ń wé ní gbogbo àwọn ọ̀tá abubakar láwọn ń rí lóru báyìí àtá tí àlékèmà rẹ fi bọ́lẹ̀ níbi tí ń tẹ́wọ́ sàdúà lóru ní wá ń ṣe ìṣẹ̀ṣẹ̀gìrún rọ̀bọ̀kùn ọlọ́run bá ń sọ bá nẹ́bì pé ẹdúró lójú ọ̀nà ẹdúró lérí ìmánì ṣẹ́ẹ̀rántí mi nígbàtí ẹ ń wá ìsìgáṣà pẹ̀lú èmi ọlọ́run tẹ́ ń kígbe gbàmí gbàmí wá sọ́dọ̀ èmi ọlọ́run pásítà jẹ́ àbàlẹ̀kùn èmi ọlọ́run dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ á ní mú mi dúkùn bí alẹ́fẹ̀ mi nà ní màláìka ẹgbẹ̀rún màláìka ni mo fún yín níjọ́ yẹn tí wọ́n ń bá yín jà ẹ̀yin ò rí mi ọlọ́run rí wọn. ìsìgáṣà pẹ̀lú بربكم استستجيزونا àfáàtì jáníyà lọ́lọ́ ìka Quran استستجيزونا ìṣtìgáta ọlọ́run la máa ń pè yọ́wà ní kúsìbì yẹ́ dí àyà sàdàdí wà á ń ta mọ́rọ́bì ìzìnìkára mi àyà mẹ́sìkì nùsílímàdàdí wà á ń ta bàbá rẹ̀ kaná sáwí kankan síbẹ̀ ẹgbà mi ó ẹfọwọ́ mi sókè ó ẹ̀yin náà ni ẹ̀ ń fún wa ó sùlímàdàdí eyi lẹ́ ń tọ́wá o Rabbul Alamin aláàánú tọ́wá wa anta murabbi zil karami ẹ̀yin lẹ́ ní ọlá lọ́dọ̀ àti ọ̀rọ̀ nítorí pé wọ́n gbà pé ṣé wo àwọn kòlúùlù ni wọ́n gbà pé ṣé wo àwọn àtọ́lọ̀ kò láàrin méjèèjì anabi ọlọ́run ọba wo ló ṣe yìí ní káfà ọwọ́ adarúkọ ẹ lè èyí tí wọ́n máa ń ṣe di nìyásin jọmọ ní ìwọ Ibrahim gáúsùn lílúwara ya ṣe fún Ibrahim gáúsùn lílúwara àgìdì ní bígẹ́ ìríkà falimuna tẹ́ǹfìlì kára láìláìlàlá èyàn bàjá sí náà ni ẹ̀mọ̀ tó bá rẹ̀ ní yẹ̀mọ́ tó tó fóyí يا شيخ إبراهيم وما قولا إبراهيم وما سنقا غوث للوراء ìwọ̀lọ́ ńlá gbogbo ayé ìwọ̀lọ́ ń gbà wọ́n lẹ̀ ìṣìgáṣà àgìsí ní gbà mí lẹ̀ fálímùnà tẹ̀fìlíkára bùkátà mi ń bẹ wájú rẹ̀ tí mo tò síwájú rẹ̀ kò jẹ́ nsùnmọ́ láìláìlàlá láìláìlàlá àwọn aláìmọ̀ká láìláìlàlá láìláìlàlá ọlọ́run mọ́sàbá ni fi mọ̀nà Ah! àṣetáni ti sọ àwọn èèyàn ìjọba bí ìbá ti kọ́ lọ́n bá fẹ́ sànú yóò ní ẹ̀yin lẹ́ rí sẹ́wù àwọn oríṣẹ́wù aláàlá ń pè aláàlá ń pè nínú àwọn àbàǹbàjìnrin àwọn kùràfáàtì nínú ẹ̀ ni pé wọ́n amadu bìjáni sọ pé ẹ̀rẹ́ mi fáakúlù kọ́dà máa ya àtàní kúlì lillah min ladun adama ila nafsi fi sur èmi amadija ni mo gbé ẹsẹ̀ mi lé gbogbo ọrùn gbogbo wàlé ayé kò sẹ́nìkan tó lè bọ́ sókè mi ma èmi ni khatamul awliya gbogbo àwọn wàlé ọlọ́run táyé òfin parí wọ́n máa tẹ̀mí lẹ́yìn wọ́n máa tọ̀mí lẹ́yìn wọ́n máa tọ̀mí lẹ́yìn ọwọ́ àánú wọn. aya tí mo kàlẹ́ kan ti sì gáàsà wọn Quran eight aya nine ẹ lè wù mbẹ ẹ̀yin náà rí tùmárì ẹ̀rí tí wọ́n ń ṣe ọlọ́run sí ni alá iná àwòlíyà aláìláàkọ́ fún àdéhìm wọlá hóm yá zanun àwọn wòlé ọlọ́run ẹ̀rù níbà wọn wọn ní banújẹ́ alẹ́dínà àmànú àwọn tó bá ti ní ìmáàni wòlí ni wọn wọ̀kánú ya tẹ̀kùn tí wọ́n sì bẹ̀rù ọlọ́run àwọn yẹn wòlí wọ́n ní amọ́dún jọ kan wọ́n lọ sọ oúnjọ kan ló ní èmi tẹ́ẹ̀rí ọwà nù tíra àwọn jàmá mùsùlùmí ipe ẹni tó bá yìí ṣe tìjáníyà iná máa ń ká na tìjáníyà yẹ́ di kúlù jánátà dúnà ìsábìn wọlá àdáàbì bí n bá ti jọ yin tàríkà tìjáníyà kò ní sèṣòro sẹ́mà ìbá gbáyàn ìbá máa mutí ìbá lókòwò olóṣèlú kọ́ máa ná ìbá náwó lu ìbá máa lè bá wọn ẹlẹ́gbẹ́ múlẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ awo gbogbo tó bá wò kó ṣe kò ní sèṣòro tó bá ti dán tó bá ti jẹ́ tìjáníyà wọ́n là fún àwọn lọ sọ bẹ́ẹ̀ là fún àwọn tó sọ̀rọ̀ míì wọ́n ló ní ẹni bá fi tìjáníyà lẹ̀ anna man kana ala tariqatihi wa tarakaha ila ghayriha tasu haluhu ẹni bá fi tàríkà dìjà ní alẹ́ tọ́lọ́hun ṣe má súnà ní ṣe ní o ní ṣe tàríkà mí náà ní o ìgbẹ̀yìn rẹ̀ ò ní dáa wọ́n ní ṣe òtí ṣe pé yín kalẹ̀ <laughs> nínú àwọn tí ọjọ́ àwọn kọ̀ràfàt àwọn àlọ́ tó wà nù tàríkà dìjà níyà wọ́n lọ́dọ̀ ọ̀dà yàn lérí mùrídìí tí tó ti gbọ́ lọ́wọ́ ṣéwù tán fún lọ́wọ́ kọ̀sífà ọwọ́ tẹ́ríbíyà tẹ́ríkíyà tẹ́síyà ọyẹ gbogbo ẹ̀ náà yóò wù sùúrù sínú jahannam ni o. wọ́n ní gbogbo ẹni tó ti jẹ́ mùrídìí tàríkà tìjàníyà wọ́n ní ọgbọ́dọ̀ rí ayẹ̀kún náà bẹ́ẹ̀ náà yáda iṣẹ́ ìkìkì kalimayi bẹ́ẹ̀ kò ní nìkan kan tí ó máa dá decide fún rẹ̀ fún fẹ́ ṣe àbí tí sí òbálẹ̀ ń sókè ní kò ṣe lẹ́sùn máa wọ pé ṣé wọ́n sóògùn fún yín ni wọ́n lóògùn fún yín ni ní oníjòkó tí ìyàwó yọ́mọ̀ lé jòkó tí séwu yọ́mọ̀ kó bàtà séwu káàkiri yọ́mọ̀ wọlé lóru ọ̀kan nu wa ó ní ẹ̀sùn wálẹ̀ bàbá wà lérí ìyàwó wa tí séwu bá ní ká máa bọ̀ á sì dìde ọ̀kan nílùú Ìbàdàn ó nígbà tán ṣe mọ̀lú ní bídí àtànṣe yẹn ó ní wàláhì ń fi ọlọ́run búra fáwọn èèyàn ẹni tó gbọ́ lọ́sọ fún mi ó ló ń tọ̀hún sọ pé ṣe rí gbogbo tá à ń sọ yìí ẹjá gbàgbọ́ yé ṣe rí bàbá yìí ṣéèkù wa ọlọ́run ọba àmà bínú sí wa káwọn sáàmà ti bínú sí wa ọ̀rọ̀ tó burú jù bá ń lọ ń bẹnu tìjà níyà ní ọ̀kan nù wọn ó ní kọ́bùlà aláàlámà annaka wàlí ta'amuru Allah wa yaqbalu ma la yurid ká tó mọ̀ pé wàlí ni ọ́ àbá àtàríkà ni ká tó mọ̀ pé wàlí ni ọ́ ó dìgbà tó bá fẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọ̀bọ̀ wá fún ọ ká tó mọ̀ pé wàlí ni ọ́ ó dìgbà tó bá jágbà onígbà náà lọ́wọ́ tó di wàlí ọlọ́run ọ̀rọ̀ tó wà ní kíṣẹ́ẹ̀kì ni bàbá fẹ́ gbọ́ ọyún fún ọ ọlọ́run jí rinlé tí ọba ti bàjẹ́ èmi máa ń kó kíṣẹ́ tí wọ́n sílé ni gbogbo àwọn sófì èkó kíṣẹ́ tí wọ́n bẹ lọ́wọ́ mi dẹ̀dẹ̀ torí èní náà ni kìí ṣe torí ọ̀la torí èní wọ́n sì máa ń so ogun tàríkà tí èso ogun bóyá márùn-ún nínú ọgọ́rùn-ún gbogbo àwọn yòókù ń dà wá ni wọ́n àwọn ogun tó le wọ́n làwọn mẹ́ta débi ẹgbẹ́ àwọ̀ tí wọ́n mọ̀ sọ pé wọ́n rí ṣéwù wọn níbi wọ́n ti ń sẹgbẹ́ mọ̀lẹ̀ àbá bẹ lọ́nà ìṣàgámẹ́ wọn ó ní àmọ̀ wọn ó nígbà táwọn náà bẹ́ẹ̀ ká tó túbá a máa ń gbá wọn lérí báyìí ni torí wọ́n dàn rí wá bẹ́ẹ̀ ni a wà gbá wọn lérí pa a máa gbá lérí ṣeré a máa gbé tó olè wá dàárọ̀ la káwọn jàmáà rẹ̀ máa pé láyìn láyìn látẹ̀lé ọ táwọn náà máa sọ pé aláwàsá aláṣẹ o àmọ́ níbi ọ̀gá rẹ̀ làwọn ń ṣe ń bí àwọn náà wọ́n ebi bò ọ̀kan sọ fún wa rí mùsùlùmí ẹlẹ́yìn ọmọ ẹni ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ẹwáyé ẹwáyé ẹwáyé ẹwáyé nígbàtí nǹkan le fún mi mo sọ fún ìyá mi kó lè gbàjẹ́ mo lè júwe street rẹ̀ fún yín kẹ́ lọ lè bí pé sọ báyìí àbọ̀ sọ báyìí ó lóun ní kí ya wọn lọ lè gbàjẹ́ nígbà tí nǹkan ọ̀dán mọ́ kí ni sóòtà àríkà ń sọ fún wa ó ní ká lè ṣẹbọ jẹmọ́ wọ́n ti sọnù gan wọ́n wà wọlé alúwà ní àwọn kùràfáàtì wọ́n àjálẹ̀ gan wọ́n sí alúwà ń bẹ̀ kò ní lè kí jímá kò ní kọ́ràn àyàn sí òtàrí kalẹ̀ bá ń bẹ̀ ìran jama ọ̀ràn àyàn ìran jímá ọ̀ràn àyàn fọkùnrin kí ni wọ́n ń sínú lé afọ́jú lè bá nábì ó ní ra nábì ṣé kí n máa kírun lé mi ò rí náà o a ṣubú bẹ̀mẹ̀ ìlú kankan tó dé mọ́sáàsì o anábì ní àsàmìta nìdá sọ gbọ́ nígbà wọn ń pèrún fa ajib nígbò tí gbọ́ ni ọdọ̀ ọ̀ràn àyàn kò lè dọ́lọ́run lóhun gbogbo wàhálà tó bá rí lójú ọ̀nà ọlọ́run fi forí jàn nígbà àwọn ẹni ká fọ́jú kọ́ máa wá kẹrùn masáàsì lẹ́ni tó rí náà wájú òkú lé yóò lòun bọ́lọ̀ àwọn ṣe fàájì wàláhì ìbílísù náà bá ṣe fàájì wàláhì tàlà ọlọ́mọ fi kúra ẹ̀ torí tí ọba ti jẹ́sùn lásìkò ànábì kò lè jẹ́sùn táyọ̀ fi ṣeké ni táyọ̀ fi parẹ́ ìmáàmù Malik ni ọsọ bẹ́ẹ̀ àníwọ̀n ní ṣéwù kan wọ́n ní ọwọlé alúwà fún fọ́tí àsìkò wọ́n ní ọwá fi ẹ̀kún ẹ̀kún fìlà ẹ̀kún ẹ̀kún ẹ̀pà ẹ̀kún fìlà bó lásọ yorùbá ẹkún fìlà ẹkún fìlà tó jẹ́ ẹ̀pà kan iná lọ́wọ́ ajẹ́ fún fọ́tí yàsí nínú ibi tí wọ́n ti máa ń ṣe nù àwọn ọ̀rọ̀ wọ́nrawọ́nra irọ́ ṣéwù kan lọ ọjọ́ kan wọ́n ní gbogbo ṣe ń lọ yẹ epo wá tán nínú mọ́tò ọwọ́ lẹ́yìn ọmọ ẹ̀rọ mi sí wọ́n sì rọ mi sí lọ́bàá ní bísímìlà lọ́bàá ti tún tún tún tún mọ́tò bá sí mi ní ẹ̀ẹ́ àwọn àdìjànú ní jímọ́tò àwọn àdìjànú àwọn ní wọ́n jímọ́tò wọ́n a máa ṣe sírù tó lè jàmá kọ́lọ̀ sọ níbẹ̀ ọlọ́mọ́sà sọ wọ́n bí sírù wọn wọ́n máa ṣógun gan wọ́n ṣógun wọ́n máa pa nǹkan ẹlẹ́mí tó bá dìrọ̀ lẹ́jọ́ jímọ́ ẹgbẹ́ tó máa pariwo yé ẹni tí ó fẹ́ sin lọ́n tí ó mọ̀nà yóò wá rò pé wọ́n sin lọ́nà àsìkò rọ̀lẹ́ níjọ́ jímọ̀ lẹ́yìn àṣírí kò sẹ́ni tó ta kò pé àsìkò gbígbàdúrà kọ́ àsìkò gbàdúrà àbáwọn sàwábà kálukú wọn máa ń dájò kó mọ́sálásí láti máa bẹ̀rẹ̀ lọ́nà wọn èkójọ papọ̀ níbo lẹ́yìn tí lè tẹ̀ kójọ aṣọ funfun tẹ wá tẹ́ sáàrin yẹn níbo lẹ́ láti ní ẹ̀sìn yìí ẹ̀sìn tá ànábì mú wa ẹ̀ tó wá ṣe lọ́nà tí ó gbà ṣe ìdáǹpẹ̀ súnà nìyẹn tẹ́ ẹ̀ bá ti ṣe lọ́nà tó gbà ṣe ẹ̀ tó já sínú bídíà wọ́n lásọ funfun yẹn wá bí wọ́n fẹ́ aṣọ funfun tẹ́ tẹ́ ọ̀pá kan àbọ̀ ni kí ni ń ṣe iṣẹ́ kí ni wọ́n ní ha ọ̀rọ̀ wọn pọ̀ náà àwọn kan náà wọ́n ní afẹ́kẹ́ ni wọ́n funfun bá sọ yẹn ṣe funfun bàbá ni láìláìlá láìláìlá láìláìlá láìláìlá àwọn kan wọ́n ní rọ́ wọ́n níbẹ̀ kọ́ wọ́n ní sẹ́ rí aṣọ funfun yẹn wọ́n ní ibẹ̀ lànàbí àti Abubakar àti Umar àti Usman àti Ali ibẹ̀ ni wọ́n jòkó tí wọ́n bá wá bá wọn lálejò lọ́rìn ọ̀lẹ́ ẹjọ́ jimá gbogbo sáwí ni wọ́n máa ń lọ bẹ́ẹ̀ wọ́n lọ ti India wọ́n lọ ti Pakistan wọ́n lọ ti Cameroon wọ́n lọ ti Senegal wọ́n wá ti Nàìjíríà wọ́n tún wá tala gbolé ń bí náà tìjàníyà lọ́lẹ̀ túbá afá àwọn Ibrahim Kaula nígbà tó sọ gbogbo àwọn tọ́sọ̀ yìí tán tó darí wọn tó ṣe gbogbo ẹ̀tán ó ṣe tírà kan pè ní tauba wọ́n ni tubutu ila rabbi ni tubutu tubutu lima fa'alitu aw ma qulitu wọn lè jiyàn tìjàníyà ò lè jiyàn tubutu ila rabbi ọlọ́wọ́n bá mo túbá o tubutu mo túbá o tubutu lima fa'alitu gbogbo tí mo dá lára gbogbo tí mo ṣe túbútú lè máa fa àlètú àwòmọ́ kúlítú gbogbo tí mo wí torí tèmi ọlọ́run àwọn àmọ̀bọ̀yá lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe nǹkan mi àbá yìí ní <laughs> òun ti túbá wọ́n náà túbá o ẹ̀yọ́ màá yá mi ariwo tí wọ́n ń pa àyẹn ni ọlọ́run bá ní tẹ́ bá sàdúwà tẹ́ láti mi wà látẹ́jì haribi sọ̀látíkà bẹ́ẹ̀ bá ń sàdúwà tẹ́ ń darúkọ ọlọ́run ẹbá ma pariwo yìí aláha aláha wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe pariwo ọlọ́run sí bẹ́ẹ̀ náà làmàlá kò ṣe gbọ́hùn yín sí aláha aláha ọlọ́run ni wà látẹ́jì haribi sọ̀látíkà bá wọ́n tún níyìn náà dídì nu ọ̀dà kan tún nínú ọ̀nà tàríkà tí ó dákẹ́ síbáyì yóò ní díkìrì kọlù ìrántí ẹ̀mí èwo láwàá mú ní gbogbo ìbáyì wọ́n sàn ìjà pa kùránì lọ ìjọba nítorí pé tó bá ti wà lọ́dọ̀ ṣéwù ṣéwù sọ pé àwa lọ́mọ wo mẹ́jẹ́ nìkan sọ kùránì sàìrí fún ọba tì nílà ń kọ yóò zahiri ni lọ́lọ́run jáwọ́ wà lédè tá fi kú ọlọ́run yọba ọ̀yá wọn náà padà wọ́n bí tẹ́kì bẹ iná dáa ní kásẹ̀bí ilá ọlọ́run bá ní ẹwà láàrin méjì ẹ má pariwo tó ẹsì má ṣe kí ni ẹsì má bínú Quran 17 aya 100 ẹlọ lè wọ́n lé wọ́n máa ṣe tàwa fún sàárè tí sídìí bá jáde pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá á gbé kan síbẹ̀ á gbé makta kan síbẹ̀ makta yẹn òun náà ni ibi wọ́n wọ́n kọ́ bí kàábà wọ́n sojú ọ̀nà rẹ̀ dojú ọ̀nà kàábà àwọn yóò máa tàwa fún rẹ̀ wọ́n máa dì fún fún wọ́n máa dì fún fún fún dojú ọ̀nà sàárè sẹ́rí gbogbo àwọn bàbá wa tí wọ́n sin sáwọn mọ́sálásí ńlẹ̀ Yorùbá yẹn àwọn sún wọn dalẹ̀ o ìtẹ́ ni súnà ìtẹ́ lànàbì máa ń kó àwọn sàábà lọ àwọn súnfì ni wọ́n dalẹ̀ kí sẹ́wò kan kú kan lálẹ̀ wù lẹ́yìn mọ́sálásí àbí nínú mọ́sálásí àbí fàlàndà mọ́sálásí nígbà tí wọ́n kọ́ lé lé lérí bí táwọn bàbá wọn gbogbo bí ọwọ́ àyínà sáà má bẹ̀ àwọn ìròrí zufi ni o anabi ti sọ pé náà rasulu ayùjà sọ́sọ̀lù kọ́bọ̀ abúrẹ́rà ni anabi kọ́ káwọn ọmọ dírẹ́sì sáré wà á yúkẹ́ àdá àlè káwọn ọmọ jòkó lè sáré wà á yúkù náà àlè káwọn ọmọ kọ́lé lè sáré lérí anabi kọ́ fáwọn sallallahu alaihi wasallam wọ́n máa wá lè sàdúrà wọ́n láwọn lọ sáré bàbá bàbá ti abẹ́kúta yìí lọ́pọ̀ sáré bàbá tájú sàrí bàbá kamali sàrí àfáà sáàzìlì nàìjíríà nìkọ́ wà bí wọ́n ti ń ṣe ń káírò náà tẹ́ bá rí bí wọ́n ti ṣe Tìjàní sí àfin lèyàn pè tẹ́ bá rí bí wọ́n ti ṣe àwọn bádáwí sí àfin lẹ́pẹ̀ ẹ̀yin ẹgbọ́gbò lórí íńtánẹ́ẹ̀tì yìí gbogbo píṣọ̀ yẹn mo rí lálẹ́ àná gbogbo píṣọ̀ yẹn àní mo rí ìka tí wọ́n ṣe àwọn bí kò ṣe àwọn kìrìsẹ́nì yẹn òní wọ́n fi ṣe ṣéwù yẹn wọ́n wá dírẹ́sì ẹ̀ wọ́n pẹ̀lú mábù ìwọ́n sọ wọ́n jàgbé wọn ní mọ́sánsì eléyìí ni àbí dọ̀rí àbí tẹ́ kò sí ti ọjọ́ mbẹ́ wọ́n tí wọ́n rọ́ọ̀gì ẹ̀bá tó ń tutù pẹ̀lú èsì àwọn àlàyé gan òrí èsì kí ló wá lọ sàárè ọlọ́run lòun súnmọ́ ojú ká sọ́run rẹ lọ ibi sàárè ló ti wá bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́mọsàdúnwó tó bá o ní àwọn àdìọ́kan wọn ò ní jáwọ́ látìlì kàmáàlì jáwọ́ látìlì kàmáàlì yẹn oye ìnígbà wa láàyè púpọ̀ òun tiẹ̀ wọ́n lòun tún lágbára ju sọ̀lá tìrẹ̀fà ti lọ àsàlátù kan tó lòun náà sẹ́mọ̀ pé wàhálà yìí nìyọ́ lágbà wọ́n lòun lè débi pé bẹ́yẹn bá kà tí ọ̀bá fele sàlùwàlá yóò ṣèlú ìjà ọlọ́ wọ́n ní níjọ́ ń dá wà ní kékeré tí wọ́n fi tàrí kalẹ̀ wa lọ wọ́n ní ìwọ tó ọba kajá ara ti kàmáàlì tó ọba kajá ara kàmáàlì sàlùwàlá o kó tó gun mọ́tò mọ́tò náà dànù o nígbà mọ́ dárí sàwọ́dì máa lọ bá màmá mi mú màmá ẹ̀ ní ṣe tàrí kàmá o ẹmọ́ ti tàríkà mọ́ ẹbá ti jí lóru ẹ̀sùn subhana láì tí pàáyé bá ká aṣàfúnlá ìtí pàká ẹ̀ẹ́lá láì tí pàká ṣùgbọ́n dúúsù rọ́bùlù màláríkà ìtí pàká kẹsàdúrà fíìmì àti gbogbo àwọn ọmọ ẹmọ́ lọ sáwé máa ẹmọ́ ti tìrì tàríkà mọ́ o gbogbo àwọn obìnrin náà àwọn ìsábà débi tẹ́ríkì àtẹ́tíkì àyẹn ẹnu bídíà àdúrà nìkan mọ́ fáwọn mo ní tẹ́ máa ṣe ní o mo ní yàrá kà má lè tẹ́lẹ̀ ṣe sí wọn ní tẹ́ ìbá sàlọ̀ látẹ̀ bá ń ṣe ní wọ́n sì gbọ́dọ̀ ṣe ní ojúmọ́ ibi tí anywhere tí àsìkò bá ti tó bẹ̀ náà wọ́n ti ṣe tó bá bá yín ní mọ́tò mama n'i àwọn náà ń bojú wo pé ah, àyíká àwọn ní bẹ́yàn bá sàlùwàlá mọ́tò ọjà mu <laughs> àdúrà téèyàn máa wá sí lọ́la nẹ́bì ló wa alùpùpù ní ga àǹkà nínú mọ́tò wa ìsàlùwàlá àjáàmù ká tó wá pé ìjà ọ̀rá tù lè àlìkàmáàlì ẹ̀yọ́ màá yá mi ẹ̀jìn dá dó bí ìṣẹ́jú fún mi ìsọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́rin ọlọ́mọ́sá ìsànú wa ẹ̀yẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n pè kíní kan ní gáúsù ẹ̀mọ̀ tẹ́ǹsì gáúsù yìí gáúsù ẹ̀gbọ́rí ẹ̀gbọ́ngbòrò wọ́n máa ń jà sí wọ́n máa ń jà sí èyí pé bàbá alágbájá ní gáúsù bàbá tọ̀hún ní gáúsù èmi ní gáúsù òun ní gáúsù ẹ̀mọ̀ tó mọ gáúsù àlìgàúsíyà nínú tàríkà tìjáníyà ìtumọ̀ ẹ̀ ni pé wòlíì kan tọ́lọ́wọ́n ọba ó máa gbé dìde ní sẹ́ńtúrì kọ̀ọ̀kan lẹ́yìn wòlíì yẹn kò ní sọ́ga wòlíì mà oní ọjọ́ ga gbogbo àwọn wàlí nílẹ̀ faransé nílẹ̀ yibo nílẹ̀ india ní pakistan ní saudi àti ní maka àbí medina àti ní gbogbo nàìjíríà àti gbogbo aláwọ̀ dúdú àtàláwọ̀ funfun ní gbogbo àgbáńlá yìí kọ́ńtínẹ́ǹtì méjèèjì ẹ̀kọ́ àbí tí méje náà kọ́ńtínẹ́ǹtì wọ́n ní kọ́ńtínẹ́ǹtì méjèèjì yẹ wọ́n ní ọlọ́wọ́n ma gbé gáúsù kan dìde gbogbo àṣẹ tọ́lọ́run bá fẹ́ pa òun àtọ́lọ́run jọ máa ṣe mítìn bẹ́ẹ̀ nìkan bá lóun jẹ́ gáúsù kí ni sọ fún yín ó ní ọ̀rọ̀ yín ọwọ́ òun lọ́wọ́ só ti rọ́rọ̀ àwọn ẹbí rẹ̀ yanjú ìròrí burúkú nìjọba wọ́n máa wá láwọn àlá wọ́n máa láwọn àlá burúkú o. sẹ́yìn bá ṣe lọ́ríkà tìjà ní àti máa fàkúfà tí ń fa ókọ ọlọ́run yásù jàkàsísù àmúsàkápọ̀ aláwọ̀ yásù dambasa damba karakara ń da sábàsára rẹ̀ bàtúmá yájà dìjánu jájà lúkà tí bá ń wí wùkú wí ẹ̀jẹ̀ máa yọ́ máa rí àwọn àdìjẹ̀nú tó máa dìsílẹ̀ lójú oorun o tọ́ sa àdìjẹ̀nú yẹn sábà yìí tí wọ́n àwọn àwọn àdìjẹ̀nú ó gbé ọ̀fọ̀ ilé mọ́sà kan lọ́dún kan nígbà táwọn ń bẹ̀ mọ́ra tí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa ṣe tá mo wá lọ́lẹ́ bá ṣe òmò nígbà mo jí mo kàn rí pé nǹkan ń fo àwọn ọ́fíìsì àní ẹgbẹ́ èmi náà mo ti fàásà fún séhùn gan àbí ẹ̀hẹ̀n séhùn ni àà ah, ó ti borí gbogbo àwọn ọ̀tá rẹ̀ nù wàláhì wàláhì ẹnìkan nínú àwọn ọmọ ìyá Ismail lórúkọ ẹ̀ ó sọ fún mi ó ní wàláhì wàláhì ó lóun wà lọ́dọ̀ ṣéwù kan lọ́dún kan ó ní wọ̀láì ó ní òun mọ̀ pé àṣírí kan bẹ lọ́wọ́ ẹ̀ àṣírí yẹn tó bá ti sá gbogbo àwọn táwọn jẹ́jẹ̀ máa mùrídí mùrídá lọ́kùnrin lóbìnrin àwọn máa lálàá rẹ̀ ní gbogbo táwọn bá wà. bí sẹ́yìn ìwé nìkan kò níwájú mọ́tò tó fẹ́ gba ni wọ́n kànga. ọ̀kan náà àwọn obìnrin wọn fẹ́ sísà ni fún ọmọ sì ń bọ̀ èyí oníṣẹ́wù lágbájá ooo gbàmí ooo sísà yẹn bá fọ́ ní ìfọ́nu ọ fọ́ ní ìfọ́nu oníṣẹ́ṣẹ́wù rẹ̀ òun ló di oyún ṣanú àbọ̀ òun lọ da ọmọ tó wà ń bẹ̀ fún mọ̀sẹ̀bílà yasarawu fáìlì bẹ́ńtà ní jama aláàrin fún mọ̀sẹ̀bílà yasara ọlọ́run láwa la dì í àwa náà la ń túlẹ̀ wọ́n wá darí àwọn èèyàn kúrò lọ́dọ̀ ọlọ́run wọ́n wá darí àwọn èèyàn sọ́dọ̀ wọn wọ́n gbádùn gan o wọ́n máa lo mọ́tò millions

wọ́n lọ báńkì ni wọ́n lọ lè kó àtìlọ́dà àwọn ìyá ọlọ́jà táwọn ní ma bí wọ́n sọwọ́ sí owó rẹ̀ tọ́ bá ti rí inú lé bí ọba jẹ́ èèyàn yóò jẹ́ kí ni yóò jáde ìjánu tìjà níyà wọ́n kó owó rẹ̀ lọ wọ́n kàn máa náwó yà wọ́n máa wá lu ọmọ rẹ̀ ọmọ mi ebi kí mo gbówó wọ́n lọ wá lé wọ́n ló pé mo mi dáadáa wọ́n ní ńlọmọ́kà ni ó ní ọ̀hún lọmọ́kà wọ wàá rí wa o kádìrá fún ọkọ̀ tó lọmọ́kà o torí mọ́kà kọjá pé jí ń sáré wọlé o kò sí nǹkan kan lọ́hùn o àgbà àgbà àgbà àgbà wọn kan ájì ìtọ́lọ̀ yìí jẹma ń sì lọ lè sí gbẹ́rẹ́ fún chairman local government ní maka ní lè san gbẹ́rẹ́ lérí gbẹ́rẹ́ tútù ní maka wọ́n ń ṣe palamba ogun àwọn tí ó ṣògùn ni wọn ò ju five percent lọ ṣẹwárí nínú wọn ẹlòmí dáa ọjọ́ pé wàláhì ọdá ní ìwà ọdá ní ìbálò ẹlòmí ọláwọ́ àwa ni àtúrí gbogbo tó ń ṣe yìí èyí tó níjọ́ bàjẹ́ ní kò tún tàwọn yìí dìrẹ́ sí ẹlòmí sí náà bàbá wa tí wọ́n ti lọ àwọn kan rí wọn fẹ́ sí lọ wọ́n sì rí bí ọbọ tó ní bá wọn rí ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe é nígbà wọn orí nǹkan mígbà náà ọbẹ̀lọ́n Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ṣàánú wa èyí tó ọ̀pá yasin ọ̀pá sọ́tùlù káàfì ọ̀pá wákíà gbogbo súrà kọ̀ọ̀kan lọ́lọ́pàá yóò wá bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ewé yóò parí sí ìparí ewé ẹ̀yọ́ miami yá jí jí jí jí ṣuṣuṣuṣuṣu kàlú ṣuṣuṣuṣu máa ṣu wúhùwà ẹ̀dàkùn náà bá wá fi ẹ̀sílẹ̀ fáwọn ilé iṣẹ́ àmọ̀ pé kálukú kà máa hun orúkọ tó bá ṣe kí ni tó bá fẹ́ ni tìjáníà ṣéwù tìjáníà ọ̀rọ̀ lásọ̀kalẹ̀ yìí o mùrídí mùrídá ọ̀rọ̀ lásọ̀kalẹ̀ yìí o kò sí jàyàn o nítorí ní tàn sọ nítọ́ dájú ni èyí tàn sọ fún yín ni pé ẹ má ṣe tìjáníà mọ́ ẹ má ṣe súnà ẹ má ṣe tìjáníà mọ́ ẹ jọyìn áàdù súnà wal jamaa ẹ má ṣe bádà níbàámu pẹ̀lú tó wà nínú Kùránì àti súnà ẹ má lo àlìjànú mọ́ gbogbo tẹ́ ẹ bá ti ń pè lórúkọ ọlọ́run tá a bá ti rí erépa rẹ̀ nínú Quran àlìjànú kan ní ń jẹ́ bẹ́ẹ̀ wọ́lá ọ̀kan nínú àwọn ọjọ́ wọn ẹnìkan ní kéèsì ní Amẹ́ríkà ọ wá sọ fún nítorí òun pé ó ti sáwálé àbí ọlọ́run ti sáwálé original copy fáìlì rẹ̀ ní kóòtù lamẹ́ríkà wọ́n gbé débínsì wọ́n ní kó padà wá gbàdí ìdọ́wọ́ rẹ̀ lẹ́ kìí ṣe photocopy original file tí wọ́n sọ méjì tí wọ́n fi ṣẹjọ́ rẹ̀ ó sì ti dé nàìjíríà jama nǹkan bẹ̀rẹ̀ lọ́wọ́ tàrí Tijaniya nídìí bẹ́ẹ̀ ẹ pé wọ́n sákèsí ká má sí èsùn mọ́ alamọ́adí ilaykum ya bani adam ọlọ́wọ́n bá ní mo ti sọ fún yín ẹ má sí èsù Allah ta'budu shaytan ẹ má sí èsù ẹ má sí ọlọ́run nílànà èsù ẹ wá ìdí ń tẹ́ẹ̀bá ṣe nu kọ̀ránà àti súnà kẹ́ tó máa ṣe wà ní bùdú ni ádá siratun mustaqim ọlọ́run bá lè mi ní ẹ̀sìn ibi nìkan eléyìí ni ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́mọ́sà darí yín sójú ọ̀nà tọ́tọ́ àti ṣéwù nu yín àti àlífà nu àti mùrídí àti mùrídá kọ́lọ́run kọjá yín náà jọ wà kájọ di alùsùn náà Ata taibu min adh-dhanbi kama la dhanba lahu ẹni bá túbá kò wò ṣe nǹkan kan mọ́ abubakar àti umaru àti usmanu ebi wọn sọ sàtẹ́lẹ̀ nígbà wọn jọyìn ànábì wọn di khiyarukum fil jahiliyya khiyarukum fil islam ní wọ́n ti jẹ́yàn pàtàkì nínú ìbọ̀dìsà bẹ́ẹ̀ ni wọ́n tó padà tó wá jẹ́yàn pàtàkì nínú islam tẹ́bàdé alùsùnà iye yìí ò ní bọ́lẹ̀ tẹ́bàdé alùsùnà owó yìí ò ní tán tẹ́bàdé alùsùnà iye yìí ò ní wọmi àmọ́ tẹ́bàdé olórí ojú ọ̀nà mi o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 jẹ́mọ́ ẹ̀jẹ̀ ká ní jazakumullahu khairan bákan náà ní àpapọ̀ ẹ̀jẹ̀ ká ní